الشكر والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن الحمد لله أصبحت الله سبحانه وتعالى إليه في أبو tó ti dá ọ̀padà tó ti fi wà ní ìlú ṣẹ̀tìláì nínú ọ̀sán rẹ́jà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàtí ní ogójì ìṣẹ̀tìláì النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نسأل الله سبحانه وتعالى عظمة أزواجه منه كتاب الفتش الميسر في زوج الكتاب السنة ساعة في أزواج الإسلام هو المال في أزواج الكتاب المو ìtọ́ka rẹ̀ nínú ìjọba ọlọ́run ìṣúná lẹ́yìn sọ́lọ́ ọlọ́run àlejò àti ìṣẹ̀lẹ̀ báyìí akọ́lẹ̀ sí àmà abalẹ̀ báyìí fún náà ní kìtàbù ìjìnlẹ̀ yá akọ́lẹ̀ èyí tí ń sọ nípa ìjìnlẹ̀ yá ṣíṣe ìwà ọ̀daràn. olóòtú wọn pè ní jìnnàyà ọ̀rọ̀ ayọ̀ kára òun náà ní àti jìnnàyà nígbà èdè òun náà ní àti àti àdàdàdàlẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn àrùn ìkọjá àlà ti ara lára àbí dúkìá ẹni ẹlẹ́rìí àti ọmọlúwàbí rẹ̀. ẹ rí àwọn kòkọ́fà àwọn tí wọ́n mọ̀ nípa àgbọ́yé ẹ̀sùn wọ́n fẹ̀mí dá àkọọ́lẹ̀ kọ lórí ìsáyẹ́nú ara sí ara èèyàn wọ́n mú àkọọ́lẹ̀ rẹ̀ wá lọ́tọ̀ kékeré lọ ṣe ṣùgbọ́n fún yẹn lára ó ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́nà bó ti dájú pé wọ́n ṣe àkọọ́lẹ̀ tíra èyí tó sọ nípa lọ ṣe ìtayọ̀nà àti dúkìá onídúkìá àti ọmọlúwàbí rẹ̀ ẹ wá rí àlejò náà yá nínú òfin ẹ̀sìn káàkiri àti àti alẹ́ ìfẹ́ dẹ́sì ìtayọ̀nà àlà sí ara lára pẹ̀lú wípé eléyìí lè ṣe lọ́rọ̀ ẹ̀fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ ìgbẹ̀sẹ̀ lára rẹ̀ tàbí ṣíṣẹ́wó tàbí ìtẹ̀rẹ̀. ẹ wá rí ìkọjá àlà sí ara lára tí à ń sọ yìí pẹ̀lú tí lọ sí ní sùdá lára ìrẹ́ méjì ìkẹ́ máa wáyé tó já sí pé èyí ó sì kọlù sẹ́ni yẹn sẹ́ni máa fi pọ́n lára rẹ̀ ìkejì òun ní ìkọlù sẹ́ni ó tẹ̀sí yẹn ṣùgbọ́n kò lè la ìdí lọ ẹ̀rí eléyìí tí ó la ìdí lọ òun lè alátú ẹsẹ̀ àti àtàkẹ́yẹ̀wò ìṣìnà yàtú alẹ́ ìkọjá àlàdé yẹn ṣe tọ́wọ́ àlà ìbí lọ. ó ní gbogbo ṣe yòówù tó ti fẹ́ bí ẹgbẹ́ ṣe é sí yẹn. yóò á ti ìlànà ìdókòwò kìndọ̀ á jẹ́ kẹ́mi kó lé ara ẹni yẹn. òun náà ti tó ń pè ìpàdé yẹn. ẹ wọn mùsùlùmí kò ní kí ara àbòlé o èèwọ̀ ni kéèyàn páyọ̀ lọ́nà sí ọ̀dọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run wa subhanahu wa nínú sọ́ọ̀tì lùsàrà tá a bá ń ka àwọn mẹ́sàlá méjìdínlógún tọ́kẹ́lẹ̀ pẹ̀lú tàwọ̀fẹ́ tó sì tún parí pẹ̀lú kíni o pẹ̀lú tàwọ̀fẹ́ ní sọ́ọ̀tì lùsàrà nínú àwọn mẹ́sà ìlú yẹn ọwọ́ abẹ́ tọ́lá wọn ti kọ̀ wá pé àkókò lọ́ọ́ ọlọ́run ọba ṣe ilé wà sí lọ́dọ̀ tó kàn ọlọ́run ọba àlejò aláṣọ yìí dé. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. ọlọ́run ní ẹkọ gbọ́dọ̀ pa ẹ̀ eléyìí tọ́lọ́ ọba ṣe léwọ̀ àti lọ́dọ̀ tó tọ́ àti hadithi àyà yìí àbáyé lọ sọ́dọ̀ ṣìṣẹ́ra àti tẹ̀lé àti hadithi Abdullahi bin Mas'ud رضي الله تعالى عنه والصلاة صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله عني رسول الله ليس يشهد فلا يبقى كلها dídé jẹ ọmọ ilẹ̀ tọ́jọ́ mùsùlùmí lẹ̀ sẹ́ni yẹn sẹ́sì nígbàgbọ́ wípé kò sẹ́ni tọ́lẹ̀ tọ́ sí dọ́sùn ó sì tún gbà pé mi àtẹ́bí lè òṣìṣẹ́ ọlọ́run níbí. tí wọ́n bá ti parúkẹ́ mùsùlùmí rẹ̀ á rí kẹ́lu mẹ́ta tá a fẹ́ ká yìí. àwọn ọlọ́dẹ ti máa pa yẹ àwọn aláṣẹ ni o. ọ̀nà yìí kí á wà ní nínú islamic state. ní ìpẹ́lú ìjọba máa tọrọ lọ́rọ̀ pé ọyẹ ọpa tábàrì kẹlára mẹ́ta yìí. ìgbẹ̀mí mùsùlùmí ni lẹ́tọ̀ọ́ àkọ́kọ́ lù ẹ̀ òun náà ní abilékọ àbí abiléya tó fìdí múlẹ̀ tó wọn káàkiri bóyá wọn ni wọ́n jẹ́ wọ́n ni àìbẹ́ẹ̀ lẹ̀sẹ̀ ẹ̀kọ́ àwọn ẹni mẹ́rin wọ́n ká ọmọ ọdún tìrú ọdún ìyá tìrú níbi wọ́n ti lọ òfin ẹ̀sìn tí wọ́n lẹ̀ wọ́n ló kó wa ẹ̀ẹ́dì mùsùlùmí bẹ́ẹ̀ làwọn ẹni yẹ o ilẹ̀ kejì nínú mùsùlùmí tí wọ́n lè pa. òun náà ni ẹ̀sìn tó bá pa ẹ̀ ní tí wọ́n pa òun náà kódà kó ṣe pé mùsùlùmí ló pa ẹ̀. ẹ̀ ló bá wà ní òwe lọ́wọ́ rẹ̀ àwọn náà ní àlùkọ́sí ló kálùfà lèlùkọ́sí ìpànìyàn òun náà láàfin tèrè yẹn láàfin tèrè ipa ẹ̀ ẹjọ́ bá ti mọ̀ ní gbogbo bá pa ẹ̀ wọ́n á pa àwùjọ tí wọ́n pa ẹ̀ á sáwò fẹ́ mi kẹ́lẹ́ lọ́jọ́ wà lọ́rọ̀ òun. tó bá pa yẹn wá pa òun ni tó bá wà pa òun lòun máa lò sí ìyàwó o bóyá owó lòun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀rí owó ni màdí tó nà ẹ̀rí kọ̀ọ̀bá ẹ̀jẹ̀ ló pa ní fi ẹ̀sìn ó lẹ́tọ̀ọ́ tó wọ́n pa kẹta. tó pẹ́ sí ẹ̀ tó ló wọ̀ sí ìjàmbá àwọn ẹlẹgbẹlẹgbẹ níjọ níjọ àwọn máa ọwọ́ alówó ọ̀sẹ̀ nígbà tẹ́sí yé bóyá gbé ìfowópamọ́ lọ́nà owó rẹ̀ lù àlèfowópamọ́ òṣèlú àwọn àwọn fúlọ́dá ó àwọn èso wà sáàdì ẹ ti bọ̀ wọ́n tó wò yọrí ìtàbọ̀n tù bóyá ní òbí kọ́ lọ́wọ́ rẹ̀ lórí ẹ àwọn ẹ̀ka wọn lẹ́nu wà o bí àwọn tí ẹ̀ wò sí bí àwọn ó ti ẹ̀ àti gbogbo bẹ́ẹ̀ lóye pé adé ìfowópamọ́ òṣèlú náà wà ọjà lọ wọ rẹ lu jàmbá àti jàmbá rẹ nígbà ọyá bẹ́ẹ̀ sì yé ènìyàn wọn bá lọ wọn náà wí yìí lọ wọn á lè ọ ah, sẹ́yìn ọkọ dájọ rẹ ìjẹ kí ni ìdájọ rẹ káwọn gbẹ̀bí lẹ́nu rẹ ni ọ̀rọ̀ yẹ rárá àkọ́kọ́ one ẹ kì í ṣe aláṣẹ táwọn yẹn bí wọn kà ọsùn sẹ́yìn kóso di àtàwọn bíi gbogbo àwọn tí wọn ń gbé pé bóbì ni wọn máa ń ṣe tí wọn àbí òbí àtọwọ. ẹ̀ẹ́dàkọ̀yà ẹ̀ẹ́dà lẹ́fíìlẹ́gbọ́mẹ ẹ̀ẹ́dà lẹ́fíìsà ẹ̀ẹ́dà lẹ́fíìsà ọjọ́ fíìkì ara wọn. èmi wọn bá ń sàbí ìrìlẹ̀ lórí yẹn àdìgá parí ìjà ẹ bá dàbí lóhùn lábàá lọ rẹ tí wọn ní sẹ lọdẹ kálukú ọyẹ kóra yín wá tó àwọn àyíká la yín rẹ àwọn lè tọ àbí tó ń dà kí àbí àbí tó ń yín ẹnìkan wá sẹ́kó ló wọ̀ sẹ́gbẹ́ ìdìbò nígbà náà ti yé ìgbè sódà sódà kò sí wọn láti máa wá nínú ẹgbẹ́ sábà ò pé dáadáa ni àbí wà dáadáa ni àbẹ́sì ni tí ò sínú Islam kí ni àwọn ẹgbẹ́ ni. kẹ́ni wọn kẹ́ kó ní àwọn jàmbá àlùjàmbá àtò àlùmọ̀tà àti dàdìrì ìyá ẹ̀ ó kò nínú ẹ̀sìn.

tọ́wà ní lókù gọ́ọ̀mẹ̀ntì tọ́wà ń sálẹ̀ sálẹ̀ wá pátá òun ní ọ̀kọ̀ọ̀kan fún un lẹ́. àbí ìlú ta sọ wípé ọba yẹn bá ní tí ọba tẹ rú mẹ kì í sẹni tí ọba yẹn tí wọ́n yẹ lọ́wọ́ ẹ̀wọ̀ obìnrin tí ẹ̀ kọ́kọ́ lè rí ṣe náà lẹ́yìn náà níbi àlàyé hadith yẹn tó wà fẹ́ ibi àtàríkù ẹ̀tọ́ pẹ̀sì ẹ̀ ọpẹ̀sì ẹ̀ sì débi tó ti fáwọn ìjọ ìsìláàmù yìí irúfẹ́ ẹni yẹn wá pa torí bẹ́ẹ̀ ìṣèwọ ipa lè lọ́dẹ̀ sí ọ̀dọ́ obìnrin lè pẹ̀lú sọ̀rọ̀ ọlọ́run àti súdà lẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run àtẹ́lá kọ́dà ẹ̀dọ̀ àwọn olùrọ́kò. kí ni wàá di ìdájọ́ ẹni tó bá pa ẹ̀ sí ọ̀dọ́ tẹ́lẹ̀ fẹ́ bá pa ẹ̀ lè sọ àtúbọ̀ bẹ́ẹ̀ lọ́dẹ̀ sí ọ̀dọ́ ìdájọ́ ẹ̀ òkìrì tọ́lọ́ ti kò lé kẹ̀bí ẹ̀rọ ta ìtẹ̀lẹ́ ẹ̀rọ ẹ̀sẹ̀ nílá kẹ̀lú kò lé rẹ̀ ọlọ́wọ́ bá dé pàpàrà ìṣesí ìparí rẹ̀ ẹ̀rí lóyè tọ́wọ́ pọ̀ lórílẹ̀-èdè nàìjíríà lórí ọlọ́dà kọlá wa lọ́la borí yìí ọlọ́wọ́ bá sùhàlù àti alákọ̀ọ́lù sọ́tìtà ìdá ayà kejì nílẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀. bọ́n kọ́tàlá náà من قتل نفسا بغير نفس أو فساد في الأرض أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. Ọlọ́run ní ẹni yóò dọ́gba pa ẹ̀mí kan lọ́jà tí ọ̀tọ̀ àti láti fi ṣe ìbàjẹ́ sórílẹ̀ bí ẹni tí gbogbo ẹ̀ gbogbo èèyàn pátá lè yẹ pa ní tó tó dìde. Bákan náà, ànàbì sọ́lọ́mọ́ àti sàlámù hadith ti wọn kò kọ́ ọ́ ní gbéjáde rọ̀fìmọ̀fọwọ́ olùsọ̀rọ̀ sọ yìí pé. wọ́n lè rí mọ́bì níbi kò ní yẹ kò ní gbò ẹ ẹsìn ẹ máa gbà á láàyè ìgbà láàyè máa wà fún ẹsìn rẹ kó ṣe bó ṣe wù báwa làwọn yóò ṣe kó dáná ara ọ̀rọ̀ tí ọ̀la ti pa ayá o. tọ́bí ti pa ayẹ ìkókó ti máa ṣẹlẹ̀ sí nínú ẹsìn olóòwò ṣe àti bọ́lá ọmọ sùhánù ọ̀tàlá ó tún ti ṣe ìlérí yà fún àwọn pààyàn-pààyàn àwọn ọba sọ ṣe sọ fún mi sáà ayé àti ìtìrì. ọ̀run ni a ti ṣe Ọlọ́run bá jẹ́ ìyẹ́ òtọ́ bá sọ nípa gbòdòdó tó mọ̀ sọ̀ pa ọ̀jẹ̀dá òhòjà àtẹ̀wọ̀n jáǹdé pọ̀ ní ẹsẹ̀ rẹ̀ káàdì là fi hà agbèrè sínú ẹ̀. ẹ̀rí àwọn akóńtà òkèrè bí tọ́lọ́ bá fẹ́ sẹ́ lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ tí ọ̀gá fẹ́ wo tàn sí ìlú wọn lára. ìyá sẹ́ rẹ̀ tó ṣe pẹ̀lú kọ́ńtẹ̀lì bòmí níyẹn tó jẹ́ mọ́kàn ṣe bẹ́ẹ̀ ó lẹ́ ti jẹ́ hàtọ̀ tí ó jẹ́ sì kéré torí ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀dọ̀ ọlọ́run máa wù lè jẹ́ ó lè forí yìí pẹ̀lú ọ̀rọ̀ náà wà sùpàgọ́ alágbọ́n kan sọ tó dèsà ayàtì ìdílé ayàtì ìdílé àdọ́ta náà. إن الله لا يغفر أن يشرك torí sàforíjì káfí nǹkan bí ìkejì rẹ lójọ ṣùgbọ́n ẹsẹ̀ tí ọ̀gá tẹ̀wọ́ ó lè fún yẹ̀ ẹni tó bá wò ẹ̀sìn tó lọ́n bá wọn sọ yìí ti fẹ́ ti yẹ lásán ó lè fi lẹ̀ ajá ti fi pààyàn pààyàn náà nìyí dáadáa lọ sí ìdá ọwọ́ àlábẹ́ ẹ̀kọ́ fẹ́ ọlọ́run tọrọ ẹsẹ̀ rẹ̀ tó dá yẹ kò sì fẹ́ bọ̀ ká má lọ sí àwọn àlùkáwárì àlùwàyí ìdíyà àwọn tó ẹni tó bá dẹ́ṣẹ̀ nílá ẹni yẹn ní yìí kékeré yìí ó dẹ́ṣẹ̀ máa gbére sílẹ̀ lọ́dọ̀ àwọn kan wà rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kan ló sún náà àwọn àdìsẹ́ ó sẹ́ni yẹn ṣe yẹn nígbà tí èsì ṣe ṣe tí èsì ẹ̀bọ̀ tó dẹ́ṣẹ̀ kú lórí kan yẹn tó ọ wà lábẹ́ ẹ̀bọ̀ fí ọlọ́run tó bá wọ ọlọ́run àwọn adámà lọ pààyàn torí ọ̀ tó bá wọ ọlọ́run tó lè borí jì tó bá dẹ́ṣẹ̀ wọ ọlọ́run lè jẹ́ níyà ṣé ẹni tí wàá gbé mi méjì bẹ́ẹ̀ lọ ọlọ́run èyí tó gbọ́dọ̀ bá rinlẹ̀ sí ni pé pé òun ń jìyà. àlẹ́ ni wọ́n ní tọ́ bá wọn ọlọ́run lè mójú kò fún ọ̀gbọ̀n yìí tí ó lò ń pa rẹ̀ bóyá ara yìí kú rẹ̀ ni ó lò fún òun. àwọn sọ pé yóò lo yóò lo kò fẹ́ kí wò wọ ìwà apayẹ yìí. torí bẹ́ẹ̀ sẹ́ni yọ ọ̀bá túbá lórí ẹ̀ abẹ́ mọ́fẹ́ ọlọ́fẹ́ lọ́wọ́ ọ̀dọ́ bá ti hu ọ̀kùnrin la ọlọ́run bá gbà rẹ̀ gbogbo àwọn tó pa yẹn kí wọ́n dẹ́bi yẹn lóògùn àtàwọn tó ń kẹ́rin àwọn yẹn ta tó bá ti túbọ̀ ọlọ́run bá gbà wọ́n lẹ́rù pẹ̀lú ọlọ́run bá sàlẹ̀ wọ́n ti túbọ̀ ayé àkẹta lé ọlọ́run bí ó yá إن الله يغفر الذنوب جميعا Ọlọ́run ní ìrìnàjẹ́bí lọ́kẹ́ mo ké sí ẹ̀yẹ òde àwọn tó ké fọ́ọ̀tì sàtẹ́jù táwọn náà tẹ̀lé ra wọn pé á ah, tó táwọn ṣe yí ìta ẹnu àlàyé lè pọ̀ sọ́kùn ẹgbẹ́ látàkọ̀dẹ́ tó ní rọ̀ ṣẹ̀tìlẹ́ ẹ bá jákẹ́ tó òkè ọlọ́run torí ìdùnnú ọ̀hán adájọ́ ọlọ́run yìí yàtúrò dòdò bẹ̀tẹ̀ ní àárá ó lè forí gbogbo ẹ̀sẹ̀ ìpínlẹ̀ ìdẹ́kù wọ ọkùnrin rọ̀fẹ́. torí ọlọ́run ọba yẹn ni aláforíjì ti máa ti kiri ọ̀ àmọ́ ò ṣùgbọ́n ò ẹ̀tọ́ ẹni tá a pa òkú lọ́rùn ẹni yẹn ọ̀ èrò ìjábọ̀ láti tọ́ ọba tẹ̀ tọ́ ọ̀hún. pẹ̀lú ìgbẹ́ ẹni tó pa yẹn ti ṣe kiri ọ̀ wọ́n ti tó ra ìwọ̀n yẹn tẹ̀sí tó wà lẹ́ ọ̀. ó ti pààyàn pààyàn pààyàn ọlọ́run tó wá lóò tó bá lórí ẹ̀ bàbá àti àwọn obìnrin tí máa ń sẹ́yìn rẹ̀ òun sẹ́yìn sẹ́yìn tiẹ̀ rẹ̀ tí èsì yẹn rẹ̀ yọ dànù tí ń lọ yálè tí ó yọ yẹn rẹ̀ dànù. ọwọ́ wọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ ọlọ́run lè gba tuntun bá rẹ̀ tuntun bá ó ti sẹ́ẹ̀lì yẹn níjọ́ gbé dà dáhùn ìrọ̀ ọ̀ ọ̀rọ̀ ti tún bẹ lórí àyókù lọ́dọ̀ ọlọ́run wa sọ̀hánà ẹ̀rí àlùsálà tó tẹ̀lé ká àlàyé kẹta oríṣi ìpànìyàn tó wà ìpànìyàn mẹ́ta lọ́wà àlùkọ́tù làbùdà ìpànìyàn tó yẹ mọ́ mọ́ ṣe òṣìbò làbùdà èyí tó jọ bí ìmọ̀ mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ والخطأ والعمل ẹ̀rí ìbéèrè ti di sí ìkìtì àti ilé yẹn kó mọ̀ ọ̀rọ̀ yẹn máa wá sí àlùfà á nínú ọ̀rọ̀ ọlọ́run sọ́tún ti ká àyà ti ìṣẹ̀lẹ̀ làtọ̀ ọlọ́run sọ ìgbẹ́. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة فتحليل رقبة مؤمنة وهي مسلمة وهي مسلمة إلى أهله إلا Ọlọ́run ní kò ṣe ọ̀tọ́ kí bòmìnì kan pa bòmìnì ẹgbẹ́ rẹ̀ àti tó bá já ṣìṣe lóko. Ẹ tó bá pa bòmìnì pẹ̀lú àṣìṣe irúfẹ́ ní bẹ́ẹ̀. ìfẹ́ rẹ̀ ẹrú dọ̀mọ́ ẹrú tí ọ̀sẹ̀ a náà bí tó ní gbàgbọ́ lóko lẹ́yìn náà yóò tún lọ sẹ owó á lọ náà fún àwọn o ẹ̀ owó ẹ̀mí owó yẹn pọ̀ dáadáa àkúrẹ́ ọgọ́rùn-ún àárẹ̀ bí kẹ́sì kí làkúrẹ́ kọ̀ọ̀kẹ́ bá jẹ́ sí ọ̀rẹ́ si ẹ̀yin náà ti lọ́jà lọ́jà ẹ̀ bí sáà ti mi yàn fún ولدي يراك فوق به إلا أن يصدقوا حديث حتى وبلا هذه غيري هل فلا وبصر وبالجسيك بها مثلا فلان وبصر يدي النور ما فيها فلا وصدقته النساء آيات قليلة دور فلان جاء نساء ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم جزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. àtẹ̀lẹ́ tó bá mọ̀ ń bọ̀ pa mọ̀ mi òun máa ṣe àgbákò jẹ ọ̀pá onígbàgbọ́ òdodo ó ń ṣàgbákò ó sì mọ̀ ń bọ̀ sí i ìyá àkọ́kọ́ jẹ́ ọ̀jẹ̀ jẹ̀dá òkú jẹ̀dá òun wà ní ìyá àkọ́kọ́ two kọ́ọ̀lìdà fìhà àtúgbèrè sínú ẹ̀. tírì ìyá kẹta wọ́ọ̀dìbà lọ́ọ̀dù àlẹ́ ọlọ́wọ́ àtúnbínú sí. fọ́ ìyá kẹrin wọ́n lẹ́ àánẹ́hu ọlọ́wọ́ àtúnbìjìnà sí kẹrẹ̀. fáìf ìyá karùn-ún wọ́n àádẹ́lẹ́hu àdàbàdà ọ̀hìn ìyá tó tó wá tóbi ọlọ́run máa pèsè kalẹ̀. torí kí ni o? torí ọkàn onígbàgbọ́ ọbẹ̀ pàdé ẹjọ́ méjèèjì èyí tó bá jẹ́ láti ṣe ọlọ́run ti sọ̀rọ̀ tó jẹ́ àtàrà ẹtì ẹ̀ ìgbẹ́nu yọ ẹrú dọ́mọ́ ẹrú dọ́mọ́ sọ̀dọ́mọ́ lóàbí ajọ́bìnrin ajẹ́ yàrá ẹni tó nígbàgbọ́ yóò sì tún ṣe owó ẹ̀mí àwọn ará rẹ̀ àfi tí wọ́n bá bò lòlò àwọn fábílì òkú ẹ̀ lọ́wọ́ ajá gbogbo ń tọ́ pa obìnrin tiẹ̀ ìyá márùn-ún tí ó jẹ́ lára ẹ wá rí ìtọ́jọ́ gé yẹn mọ́ náà súnlẹ̀ ló fi délé yẹn múlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá a débi sọ́nà lọ́wọ́ àtàlà ń sọ nínú súnlẹ̀ ìdá tó lọ jẹ bọ́lá tó sọ́lá ń láì jẹ. wọ́n ní akílò ṣíbù ilẹ̀ adẹ́ mọ̀gọ́là mọ̀gọ́là wọ́n lè rí ìtẹ̀rẹ̀ èyí tó jọ pé yẹn mọ̀ mọ̀ iṣẹ́ rẹ̀ tó lé kẹ̀kẹ́ rẹ̀ ló ń sọ̀rọ̀ máa ṣe. ìyẹn ni pé wọ́n fẹ́ kalẹ̀ sí yẹn náà ní ọlọ́kọ́ wa o. bí ìkókò ń bọ̀ náà ni. bí irú èyí tá a lè ṣe fún onímọ̀ ọmọ èyí tá a rí lákọ̀ọ́kọ́ yẹn náà ni. àwa fẹ́ sàlàyé ẹni ọkọ̀ sọ́wọ́ yẹn. aláwọ̀ ta gbèrè kọ́tùlù àmẹ́. pàápàá rẹ̀ òun ni kí pààyàn pààyàn. ọkàn ti sun ọmọ ẹ̀dá ní ìyẹ̀kẹ́ ọmọ ẹ̀dá àdámọ̀ kan ẹni yẹn ni kìí ṣẹni tó ti jẹ̀bi ikú tẹ́lẹ̀ sọ́jẹ̀bi ikú ló máa ń ọ̀jàre rẹ̀ ọ̀jẹ̀bi ikú kọ́ wa lọ pa ènìyàn pẹ̀lú ohun tó já sí pé ó ń wa pé tí wọ́n bá fi ṣèyẹ́ sùn sẹ́yìn ó kú tó tán ṣùgbọ́n ká tó fi eléyìí rinlẹ̀ bẹ́ẹ̀ á rí bá jẹ̀bù bẹ́ẹ̀ ta alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú agbọ́dọ̀ rí bí ẹni tó pa ayẹyẹ yàtọ̀ wò lódò kọ́ọ̀tì ìrúgbà máa wà fún ìfi ó gbèrò àti pa ìkejì yàtọ̀ ẹ̀yẹ àìlàwọ̀ àti ṣàtọ̀ lẹ́ni kọ́sọ̀dà kọ́sìlẹ̀hó ẹ àti pípẹ́ni yẹn kọ́ ìpẹ́ni tó ń gbèrò àti pa yẹn ọmọ ènìyàn kò lérò rẹ̀ fẹ́rẹ́ kó àfẹ́lẹ́ mi lè jẹ ìdíwèrè lókèrè òrérò rẹ̀ sí o ọmọ nìyẹn ni ó sì jẹ́ màá súnmọ̀ jẹ́m èyí sẹ́ni tó ti fẹ́ jẹ́ rẹ̀ ti wéèsì tẹ́lẹ̀ lẹ́gbẹ̀rẹ́ ni ọ̀pá ayẹ̀ ti ń sáàkì bẹ́ẹ̀ni kẹ́ ti fà wọ́n lẹ́nu yọ kẹ̀lé ohun tí ìjọba ó gbé lórí ẹni nítorí kí èsì wọ́n lọ ẹ̀kọ́ ọ̀pá aláṣẹ ló kù ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́ ti bẹ́ẹ̀ aláṣẹ àti ikú rẹ̀ ọwọ́ aláṣẹ ló ti yẹ kó ti kéde ọ̀ kó ti wá bákẹ́ náà kẹta ọgbọ́dọ̀ jáde pé irinṣẹ́ tó lò tó fi pa yẹn mímọ tẹ̀sílẹ̀ ọwọ́ àti òkè tó ti pé yẹn máa fi pa yẹn tòótọ́ kọ̀ọ̀bá jáde pé nǹkan yẹn mú sómsóm àwòrán yọ mọ̀hàjẹ́dá àbí kẹ́yìn òkú tí máa jẹ bùkà bá ti jábọ́ lu mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́ a sọ fún ọmọ fàáyọ̀ wọ́n àwòrán ẹni mọ̀ mọ́ fààyàn wá nìyí òun ni kéèyàn mú nǹkan tó ń sómsóm kéèyàn fi jẹ bí ìdá kó tó lè gé nǹkan àbí kó tó lè wọnú ara yẹn bí ìdá kéèyàn fi sáyẹn àkọ́bẹ kéèyàn fi tó wú èèyàn àbí àárò àti tó wà nínú òtún rẹ gbogbo ẹni ọba ti lò lè rọ gbogbo ọmọ tí dé ìdílé ọbẹ má ẹkú gbogbo ìgò ọwọ́ àlọ́ ṣèṣì ṣèṣì bò ó tọ́ọ̀tẹ̀ pàṣẹ báyìí tó ṣe rí bọ́ yẹn kú. bákan náà nínú àwọn ìmọ̀ọ́gọ́fà yẹn àpẹẹrẹ rẹ̀ bí di. òun ni pé ìgbà tó wúwo kò sákọ̀ọ́lì kẹ̀líyà ohun tó wúwo tó tóbi kẹ̀lájàre kẹ̀líyà bí òkúta nílá pàǹkù kéèyàn gbé ka yẹn lórí. wọ̀lẹ́mẹ́tọ́ wa kọ́ àbí hámà kéèyàn ti kó fi fọ́ yẹn bó ti wá ní hadith Anas Malik radiyallahu anhu wọ́n ní ọlọ́bìnrin kan máa ti lè yí wọ́n ti dára ojú ha ẹ̀yìn àjàrà yìí wọ́n rí arábìnrin yìí wọ́n ti fọ́ orí rẹ̀ òkúta méjì yẹni pé wọ́n kó kúta tẹ́sálẹ̀ wọ́n ti mú kẹ́wọ́n ti pa lórí. a ah, ẹbí ọ̀wá sì jábọ̀ dáadáa lẹ́yìn ara rẹ̀ nìyẹn wọ́n wá ń bi obìnrin yẹn léèrè ní ah, àtàwọn ṣe wọ́n eléyìí fún ọ. wọ́n bá ń dàpọ̀ àwọn yẹn pé ṣé lágbájá ni ṣé tàmẹ̀dùn ni. wọ́n sọ títí fáwọn ọ̀dẹ̀ dàpọ̀ jù kan nìyẹn. obìnrin yẹn bá ń fi rí pé òun gẹ́gẹ́ rẹ̀ ọlẹ wọn fún yahudi yẹn gbàrà báyìí ebi sọ̀rọ̀ lọ fún kùtàmọ lórí ó ní bẹ́ẹ̀ ni òun ni àlìyọ̀rọ̀ gbọ́ ráṣùgbò ìṣìṣà rọ̀ onídọ́ ọlọ́run ní kò lè ẹni ọba padà àwọn ìpàṣẹ ìdáná ẹni kan fi kíni o tí wọ́n fi pa òun náà tó wá lé ní bókùtà tó máa ń rí látàrí ọyà wọn náà borí rẹ kalẹ̀ wọ́n sì jẹ́ lókùtà lórí. ẹgbẹ́ gbàgbé ta ló ṣe ẹ̀ẹ́dáwò ni alẹ́ ẹ̀sọ́ pálásẹ̀ ẹni nígbà lẹ́bi ṣe ṣèbí àti ọ̀rọ̀ làwọn ọ̀rọ̀ àtàtù làbí àlọ́wọ́ àdìgẹ́bí ọ̀sán fún wọn jẹ́yẹ̀ lókùúta lónìí. ẹ̀là òjíṣẹ́ ọlọ́run aláṣẹ bí wọ́n gbà yìí lọ́dọ̀ apàṣẹ tó yẹ fún òun náà lókùúta lórí kọ́mọ̀ tó ṣe é. nínú àpẹẹrẹ ìlú mọ̀káyà òun ni kíyàn bá di kéèyàn gbé kéèyàn fún yàn lókù lọ́rùn àbẹ̀kọ́ tíyẹ̀ tíyẹ̀ lẹ́nu àti mú tí ó ẹ̀yìn sí abọ́bọ́ àárọ̀ ọkọ̀ bu ẹnu àti mú rẹ̀ ọwọ́ àlùkọ́kọ́ tí wọ́n bá bọ̀ pọ̀ nǹkan nínú àwòrán fífà yẹn òní kéèyàn fún yẹn ní pọ́ìsì jẹ oògùn tó lè pa yẹn àbí nǹkan ẹbí tó lè pa yẹn kéèyàn fún yẹn jẹ kó wá kú kó àìbẹ́ẹ̀kọ́ kí yẹn ti yẹn fi mọ̀ lẹ́ka nínú gẹ́gẹ́ lè kó parun bá ibi tí yẹn ti lè parẹ́ ààyè ni o yẹn tòrò bí àtìbá òun pé bóun ló ti ti bá ọba mu ọba ju ti tòrò gbòòrò bí táwọn kìlọ̀ wá ọba sá lọ sí ẹ̀ ọgbọ́n pọ̀ síbẹ̀ báyìí bí táwọn kìlọ̀ bá wà ní ó sì fojú bẹ́ẹ̀ ó sì fẹ́rẹ́ gé pẹ̀lú ọ̀kadà rẹ̀ nílé àìbẹ́ẹ̀kọ́ lọ ju síbi kan tí òṣèlú ìyẹn mọ̀ kọ́ fà yẹn o. kéèyàn lọ ju ìyẹn lórí tó wọ́n tẹ̀lé. àyẹ̀bẹ̀kọ wọ́n ń dáná gbòdì pé jù bẹ́ẹ̀ nìyẹn tí òṣèlú ayé jáde ìyẹn mọ̀ kọ́ fà yẹn o. kéèyàn sí ẹ̀mẹ́wọ̀ ẹ̀wọ̀n kò ní jẹ kò ní mú fáwọn àsìkò kan tó pé èyí tó pọ́ sí kò ní kéèyàn kú nígbà yẹn àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ tó yẹ ju yẹ fún ẹrẹ́kọ́ àbíjà bí ìkìnìún àbíjò tí ó bá ti sá yẹ báyìí àsáparí kọ́tọ̀ wá kú látara lè yẹ mọ̀ pẹ̀lú. àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ kí yẹ gbọ́ kí yẹ ṣokùnfà pípa yẹ pẹ̀lú ohun tí máa ń pa yẹ lọ́pọ̀lọpọ̀ ohun tó lè ṣokùnfà tí wọ́n fi pa yẹ bí ikọ̀ kẹ̀dí lọ sílé ẹjọ́ báyìí. ìyá àdéhùn ẹkẹ kóra ẹjọ bíi lẹ́rìn tó fẹ́ bá jáde kí ló dé alẹ́ nìyí ṣe sílẹ̀ ní. ìbọn bọ̀ pa ẹ̀ ẹ̀yin náà sì mọ̀ tó rọ́lẹ̀ ń fa ọ̀rọ̀ yìí ò sì yẹ rárá ìbọn bọ̀ pa ẹ̀ apá ẹ̀ gbogbo ẹ̀yin bẹ̀rẹ̀ rí ẹ̀. àwọn oríṣà àti ẹgbẹ́ ọ̀tá alẹ́ náà jẹ́ ní alẹ́ nìyí ti kó mọ̀ ó ti di kèfèrí ẹ̀ sì mọ̀ pé wọ́n pa ẹ̀ ẹ̀ kéèyàn náà jẹ́rìí tako yẹn pé àlọ́ pààyàn èyí sì mọ̀ pé tí wọ́n bá ti náà sọ pààyàn báyìí kọjá bí lórílẹ̀‐èdè wa bí báyìí kí ni wọ́n ti fún un náà wọ́n pààyàn ìyẹn pààyàn. ẹ̀rí bákan náà kí ni wọ́n á lè dájọ́ ẹ̀tọ́ bá wọ ọmọ pààyàn àti lọ́jọ́ bá díẹ̀ mẹ́rin ìdájọ́ méjì ní pẹ́pẹ́ ẹ̀tọ́ bá wọ ọmọ pààyàn ìdájọ́ tọ̀rọ̀ fẹ́ òun ìyàpá òun tá a kàlẹ́ ẹ̀kan yẹn. ẹ̀rí fúnkúmọ́ kòkòrọ̀wé òun náà ti sàkéré mi kọ́t àkọ́kọ́ nìyẹn. ìwọ̀n ní padìyẹ. ẹni tó bá ṣe ọdẹṣẹ̀ ńlá yóò di àti ìtanidírun tí ọ̀gá túbá tàbí kọ́lọ́ ògbójú kò òkú ẹ̀lọ́rọ̀ ọlọ́run ọ̀gá sọ̀hánà. ta àfún adébí ayé àlẹ́kùtẹ́lẹ̀ sọ́tún ìsá ẹ̀ fífi àtìṣe ẹ̀dọ́ bá wọ ọ̀pá obìnrin ẹ̀sẹ̀ rẹ̀ jahannam ẹ̀sẹ̀ àkọ́kọ́ káàlì nàbí agbèrè sílẹ̀ ẹ̀sẹ̀ kejì wọ́n ti bá lọ́rùn àléyìn àlọ́lọ́run máa fi ìlú ẹ̀sẹ̀ kẹta ìyá kẹta wọlé ànáwó àtúnṣe nílé agbègbè sí kẹrẹ ìyá kẹrin wà àjẹlẹ ru àdáàbà náà bí rẹ adẹ́gbèsè yàtí kótóbi tí ó pèsè rẹ kù ìyẹn jẹ́ ìjìyà káwọn. ẹ wá rí ìdájọ́ sáyé ìdòǹbẹ fún ayàkìlà báyìí wọ́n ní pàpà yìí lẹ́nu tó kọ́ ń bọ̀ síbẹ̀ yẹtara sábà àlàkọ́sí alkisọ́s táwọn ẹni tó di ẹni tá a fa tó ọ̀bẹ tí bó kúrò báyìí ẹni ó kọ́ kọ́ pa wọ́n lè pa á di o. pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀tá aláǹsọ̀tún náà kọ́ra ayé ọgọ́rùn-ún káàdì méjì ti ní ọgọ́rin one seventy eight يا أيها الذين آمنوا كتب عليكم القصاص بالحق الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى ومن عطي له من أخيه شيء فاتباع بالمعروف اتباع للمعروف وأداء إليه بالإحسان الله لا يريد أقول wọ́n ti lọ́rọ̀ yẹn fún yín ìgbẹ̀sán ìpàdé yẹn ìbá gbẹ̀sán ìkọ́sílẹ̀ nípa ẹni tá a bá pa ìgbẹ̀sán lára ẹni tó pa ìpàdé. alìkọ́rù ló ọmọlúwàbí tó pọ̀ ọmọlúwàbí ẹ̀ pa والعبد بالعبد هرود فرقة والأنثى بالأنثى وبالتقوى بالعبد أولادي فمن عفي له من أخيه شيء سبحانه وبابو تكو فني فراقه من يتوقع فاتباع بالمعروف عذاب إليه بإحسان يعني في كما تعلم أبو تكو يلا لأتقى wà á dáhùn ilé yìí ní ìta tọ́lá ti gbówó ẹ̀mí náà wọ́n fẹ́ gbà kí wọ́n sanwó ẹ̀mí yẹn dáadáa. báyọ̀ kébi tọ́lọ̀ padà yọjú sí ìyẹn bẹ́ẹ̀ má jẹ́ àgbẹ̀sọ̀ ṣùgbọ́n afẹ́ gba díyà afẹ́ gbówó ẹ̀mí. àti fún hadith àbí ìfọ̀rọ̀ tuntun wa rọ̀jẹ̀ ọlọ́run tẹ̀lé á wọ́n lè ti ọlọ́run sọ́lọ́ lọ́run àṣálá ń sọ́ra yìí pé. wọ́n lè ní yóò wù ní tí wọ́n bá pààyàn fún wọ́n pa fámìlì ẹ̀ ojú méjì ni tó bá wù wọlé mọ́jú kú ò ètò kàtẹ́ ní àwọn àfáà wa tí wọ́n jẹ́ ní bí wọ́n jẹ́ àlọ́ akẹ́kọ̀ọ́ èso ní súnfì o àwọn tí ó yé wa yí pé àgbẹ̀dọ̀ pé sàlẹ̀ wà á ti àtìbá. máa fọ́ lórí ìdájọ́ máa ń lọ pé ọ̀bẹ́ ńlá bí àwọn ọ̀dọ́ ti sọ èdè. مات بغيره تنوعت الأسباب والموت واحد قد انتفع من وجود القرآن ìkẹni tí ọba fi dà kú tí ọba fi dà ṣáfa ìkẹni àdẹ̀fà ìjọ onírọ̀ rẹ ló kó fa ṣùgbọ́n ikú ẹyọ kan lọ́wọ́ àwọn olùbọ̀ tí wọ́n jẹ́ lọ́wọ́ wọ́n jẹ́ wọ́n gbé wáyé pé kì í okùnfà dé yẹ bí ikú ẹyẹ wọlé kan sóò dẹ ẹyẹ wọlé ní kíni ẹjẹlú ìdájẹ ẹjẹlú àlọlọrun وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا àwáwí ni gbogbo wọn ta aládàáwọ yìí níbọ sọláwọ ẹni tí wọn bá ń tọ́jú àwọn èèyàn aláwọ ẹni tó ti tọ́ ti lùsì òkú nípa àwọn eléyìí kò lè yé gbọ́dọ̀ ló ti bá náà wọ́n ní ibà yìí títí tó gbáyé tẹlẹkẹtẹlẹ tọmọ wà tó tọkọ kàdà ó ti lọ rọ lu eré bọ́ọ̀lù rẹ ìbò rẹ bá bẹ. wọ́n lọ wọ́n ti wà láyé tó. wọ́n á sókù rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tó ń tà wọ́n á kókù rẹ̀ jáde la ilaha illallah wọ́n lè yàgbẹ́ mọ́ pélé ìgbẹ́ bàjẹ́ ilé ìtọ́ bàjẹ́ wọ́n sáré gbogbo ẹ̀ lọ rẹpẹtẹ ẹ ó gbé lọ ilẹ̀ òkèèrè ni ó ń ṣègbà kan ni wọ́n á kó fún ẹ̀ jáde wọ́n bá ti wá jẹun sẹ́kùn ó tún wá tẹ̀ máa kó bẹ̀rẹ̀ dàdú níbi kan. wọ́n wà láyé kódà bẹ́ẹ̀ ló mẹ́ta yóò ṣèyàwó tó rúkọ èyí tó wá bẹ́ẹ̀ lọ́wọ́. ṣèfẹ́yàwó ah, tẹ́lẹ̀ ọ̀dọ́ yìí. àwọn ẹni tí jọba àgẹ ẹlòkálùkọ máa lé mu ni àwọn kó wọn bẹ ìwò yẹn wá sílẹ̀ ìdí òun kí wọn bá sílẹ̀ ní ọpẹ tó bẹ wọn sílẹ̀ lọpẹ kódà èyí sọsù kẹ ọpẹ jíjẹ ẹ ọpẹ yìí èyí àwọn àwọn àlàyé nìyàrá fún èdè àyà kódà kiri ìlàjì òun náà ti ní ọpàlù àbí ẹ̀ bá ló kú papọ̀ kò máa wọn lọ́pọ̀ ájàlù ní òkú fẹ́ ọ̀kẹ́rẹ́ rẹ̀ gbogbo ẹ̀rí kọ̀ọ̀kan ájàlù àpẹẹrẹ àti tó bá tó ti tó bẹ́ẹ̀ yẹ. àwáwí àwáwí lásán kárò wí òǹlẹ̀ onílépà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ nípa kánsà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ nípa ìgbàgbà àwọn kẹta jẹ ọmọ tí wọn bẹ̀rẹ̀ fún tó àti àwọn ọmọ ọdún tó rí ẹgbẹ́ ọmọdé kékeré lọ́sẹ̀ tó yẹ kó dé ilé fàkà ìpàdé rẹ̀. ẹ̀yin náà kúkú ló dé ayé ó jẹ òun lọ́jẹ. nílẹ̀ ìgbà wa rí wọ́n lè ìfọ́ àyùkà a lè gbẹ̀sẹ̀ wọ́n bá yẹn kápá jù àbí bẹ́ẹ̀ kọ́ kó lè fi ìdí à lè fi kọ́ sẹ́wọ́ ẹ̀ torí bẹ́ẹ̀ fọwọ́ àlejò ìjà ẹni tó bá ní òkú tí wọ́n pa ẹ̀yẹrù bẹ́ẹ̀ kìsọ́ aṣáálẹ́sà ó lè gbàgbé rọ́ ló ẹ̀rí rẹ̀ ló ti ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ ní àjọ kẹta àbọ̀ àdìdó alẹ́ ní wọ́n lọ́mọ ọba pààyàn nínú àwọn ọba àtàwọn ọba yẹn wọ́n sì ṣe pàdé títí lórí ẹ̀ kó tó lọ sí o kódà bẹ́ẹ̀ lẹ́gbàá yìí báyìí kìnìkan. <laughs> àwọn yẹn ní wọ́n kírun tẹ́lẹ̀ wọ́n pa títí wọ́n tún kírun tẹ́lẹ̀ ní ọlọ́run kò ní àwọn méjèèjì kan. ọlọ́run kò ní àwọn méjèèjì kan. wọ́n ti yí lọ́rùn. torí wọ́n mọ̀ yìí pé kọ́ béèrè lọ́gbọ́ táàtì mílíọ̀n yẹn lọ́dẹ̀ ó kó jáde. sọ ìpààyẹ ọ̀dẹ̀ níbi ìtumọ̀ bọ́gẹ́ gẹ́gẹ́ bí mo ṣe owó yẹn lẹ́la wà nílé kólà ẹ mójúkó ẹ kékeré ìgbà kan aláàgbárí àgbárí ọjà ìjà rọ kírun lẹ́gbà tàbí kò wọ́n tó láwọn ọdẹ kírun lọ́wọ́ ní ẹ wò ó parí bá lọ ọlọ́wọ́ fún ìjà òun yóò ti pa fún lọ mo jù bẹ́ẹ̀ lọ. tó wà níyù dàm ẹni tó bá lò kú káyọrù bẹ́ẹ̀ lọ kìtọ́ọ̀tì a lè sà ọ́ lẹ́sà láàrin ìgbẹ̀sọ̀ àwẹ̀lẹ̀ àfòmìlà mùkọ́ọ̀bí tàbí mojúkú tí ò ní gbígbà kankan ọjọ́ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ kẹta àgùsíyà àti gbogbo owó ẹ̀mí owó ẹ̀mí òun ní thirty million tá a sọ lẹ́ẹ̀kan yẹn tó bá mọ bẹ́ẹ̀ òun ló jẹ́ bẹ́tẹ̀lù adékúsọ̀ á fi jà ọ̀rọ̀ pípa ni wọ́n lọ́hùn sólọ̀ àdá àtàwọn nínú ó lè sì máa gba ìyẹn ní kí wọ́n lè ṣàtúnṣe gbà mí tó tù ju owó yẹn lọ ààrẹ afáwọn alùwàfẹ́k àbí alùwàfẹ́k rahimahullah ó lè ní ọmọ ìyá fẹ́ràn àwọn olùkọ́ lórí ẹ̀ pápá jùlọ àdéhùn àmúrò bùnú sàáyé àti àdéhùn ẹ̀jẹ̀sì ni tí wọ́n lọ gbé ọ̀rọ̀ yẹn bá dẹ́bi sọ́nà wọ́n wà lọ sẹ́lẹ̀ àdéhùn ìwà ló sọ́nà ìdìbò náà já ọ̀sán láyé ní. ọ̀tàlù. وإن شاءوا فذلك وإن شاءوا هي هي فالأصول حفظة فتنعسون جدعة ويدعون خلفة وما صلحوا عليه فهو لهم ذلك تحديد العقل ẹ̀rí wọ́n lè rí tọ́ba wọ́n lè sọ sọ́la pẹ̀lú pé ẹni bá mọ̀ gbọ́ pa ẹ̀ tí wọ́n sáré ọ̀rọ̀ ẹ̀ sọ́dọ̀ ọmọ lẹ́bi ẹni tí wọ́n pa. fàyíṣà wú kọ́sàdù tọ́ba wù wọ́n wọ́n lè pa á di. èyí sáwọn ni wọ́n kó gbogbo ti fúra wa fẹ́ẹ́ sì kẹ́sì pẹ̀lú ìyọ̀dá aláṣẹ. wà ìṣá wú tó bá wà wọ̀ ákàgbé sí yàtà tó ń gbowó ẹ̀mí ọlẹ̀ wá ní owó ẹ̀mí yẹn sàlàtú nà ṣíkọ́tà. òun dẹ́bi ni pé owó yóò ju tàbí mílíọ̀nù lọ tọ́lọ́wọ́ la kúrú ní yẹn máa sẹ fún owó ẹ̀mí yìí ìdí bá kẹ́lẹ́ ni wọ́n ti lọ ní. Sàlàfún ẹ̀ kọ́ ràkúbí tí ó ti lọ fọdún mẹ́rin ọgbọ̀n rẹ̀ ni yóò kó jáde. bọ́lá bó ṣe bẹ́ẹ̀ àìléyẹ ní iṣẹ́ ọba fẹ́ lọ bí five hundred thousand díẹ̀ ní ogún o ilẹ̀ ó ti rẹ abẹ́ fifty thousand fifty million bá ti rí èyí tá a ti là pé tẹ́lẹ̀ ẹ lọ pé ilẹ̀ ó ti rẹ tó wọ́sàlàtún lè jẹ́ zàá àdúrà lọ́kọ́ tá a ti jásáwò wá jásáwò yẹ àwọn olè dúró gbóhùn ti lọ sọ́tún márùn làkúbí ti lọ sọ́tún márùn ẹ̀rí yóò tún wá lọ fún àrùbáwọn dà kálífà kálífà yẹ òun náà ní ràkúbí olóyún ràkúbí olóyún alọ́kọ́ mọ́tì rẹ̀ wá abẹ́sí kẹ́sì alọ́kọ́ mọ́tì rẹ̀ wá wọ́n ní wọ́n mọ̀ sólèhu alẹ́ ìní àtọ̀rọ̀ mi ni wọ́n bá tún kàkúté ń pa rẹ̀ kìí fẹ́ o. Ìjẹ ẹsẹ̀ tó lọ wá nǹkan báyìí wá torí ní ìsàtúndì sẹ́ni yìí fọmọ́lẹ̀ ẹ̀ kéde ìjà owó òkú kò sílé ọ̀rẹ́ ìdílé fún wọn ni owó ti gbé wọn jáde tó owó yẹn máa tó parí nílé ẹ̀ lẹ́yìn gbogbo àwọn kéde wọn. Ṣé mo pé kí òkè ẹ̀sìn yìí bá lọ ìbàyẹ̀dẹ̀ gbogbo wọn bá tún fẹnu kò sí yẹn wọn gbà o wọn dárí kàtó ṣì làákẹ́yìn ìyẹn jẹ́ ìfọwọ́ tó yẹ kúrú dúkìá táwọn ọlẹ́bí yẹn máa kó lẹ̀. torí àkọlù yẹn kìí ṣe lọ́rùn ẹni lọ́pàá yẹn àmọ́ lọ́rùn rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí ti. ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ lòun máa ń lọ fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ fi ń pa wọ́n. ẹ̀wọ̀n lè ṣe wá àti ìfòkúgbèsè tọ́ dálẹ̀ láì yẹjú ẹ̀ fẹ́ẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o ẹ wá rí ìsàmójúkò ìlànà tó ní kápẹ́t wọn yẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí ìlànà ní ìmójúkò ẹ ẹ̀lọ́rọ̀ ọlọ́run wa sùpàdé ọ̀tá ọ̀rọ̀ ayọ̀ ọgọ́rùn-ún méjì àti mẹ́tàdínlógójì two thirty seven ọlọ́run ní. tẹ́ ẹ bá lè mójúkò pé kó wáyé ayé ṣé bá gbogbo àwọn òṣèlú wọ̀nyí lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ máa dúró rẹ̀ ìgẹ̀gẹ̀ kọ́ ṣé fọ́nù kẹwàá pa irú ara rẹ̀ lẹ́yìn tí èsì pé ẹ ti bọ́ yẹn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run àkókò táwọn èèyàn náà fi tó táwọn òsì ẹ̀yà káró wí tọ́wọ́ ajá wípé ọlọ́run kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kú pé ọ̀rẹ́ àbí ọ̀rẹ́ yìí àbí òun kò kú láwọn ẹsì lè fi ká gbogbo wọn náà kí gbogbo náà má gbó náà wá ẹ̀ka bójú kò yẹ wọn lè fi fi ń sún lọ ìdẹ̀rọ náà lọ sọ́kà lọ́gbọ̀n kára lọ. ẹ wá rí sábà pa àyẹ̀dí ọlọ́run bá jẹ gbogbo ṣe àwọn ẹni tí wọ́n di ẹni tí wọ́n pa yẹsẹ̀híkú alùpùpù ọ̀pọ̀ àwọn náà lẹ́sọ̀ọ́ sí kí wọ́n pẹ́ ní sọ́pẹ́ yẹn hàn ìṣòro tá a rù bá pẹ̀lú májẹ̀mú bẹ́ẹ̀ lábẹ́ àṣẹ aláṣẹ. alákọ̀ọ́kọ́ àdìyẹ̀kú lẹ́nu kọ́ ti lùkù kẹ́lẹ́ lápá ọgbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ ni tó ń pààyàn ẹni tá a gbé wọ̀ kọ́ lọ́rùn ni ìyẹn ní fẹ́ẹ́ tó bàlágà tó tẹ̀lé làkàyè tọmọ kékeré tó ń gba ya bóso ló wọ̀ ọ́ tọmọ èlé mọ́ tó kí i yẹn tó ti jà òkú ìlú yẹn fún ọgbọ́dọ̀ kọ́mọ kékeré nìyẹn. àbí asíwí àbí màtú màtú òun lẹni tó wọ́n tẹ̀ lára dáadáa ni wọ́n wá tó bẹ́ẹ̀dì eré máa ń tó máa ń wúlò ní ọgbẹ́ ní ikú yẹn òun sì tóbi ẹ sọ fáwọn ẹni ẹgbẹ́ èmi tóbi ẹ jẹ́ sálẹ̀ wọ́n ní rọ́ òkè ló mú ẹ wọ́n ní pàṣẹ wà lọ́wọ́ à. tó ti bọ́ sókè nìyẹn. èèyàn tó ti rí bíi bíẹ òlọ́wọ́ àǹsálẹ̀ ooru sì máa mẹ́rin bíi bẹ́ẹ̀ lábẹ́ yẹn. ìyẹn bá ní kó o ti lẹ̀ kéde jẹ sílẹ̀ báyà bíi iṣẹ́ ìkírun ọ̀nà ìfisàlẹ̀ ráyè nígbà tí àwọn òbí máa ń gba ọrùn báyìí ṣe sí ìṣẹ̀ sílẹ̀ yẹn ọjọ́ àrùn bábà yìí bó ṣe fi pì lórí ìṣìyẹn bí rù ìṣìyẹn bí jáde láyé. ráyò sàlẹ̀ àdìpàdé gbogbo ìkéde kejì kẹta ọmọ tó gbá yẹn ló kó lórí ká ìyẹn bá kú àbí wèrè oníwèrè kúkú ẹ pákó eléso lọ́wọ́ ó lóun fi kọ́ lórí ọmọ tó wò bí bẹ́ẹ̀ ta láì dá bí sì wèrè ó kó lórí rẹ̀ yìí aláì kò lè kó lórí rẹ̀ ìgbẹ́lẹ̀ kó kẹ̀kẹ́. ẹ má dá o wèrè ó ló sọ lórí rẹ̀ ìwọ súnmọ́ mi wèrè ni ó kó báyìí kò ní kó nípa àwọn ẹ̀sọ́ máa ń lọ bá wèrè ìlú kẹ́ lọ́dẹ ọ̀dẹ ti gbọ́ táìmù tí orí rẹ̀ ọ̀ wálé káwọn tí wọ́n bá táwọn bá tó bẹ̀ kọ́ yọ nígbà tó rí rẹ̀ owó sẹ́lẹ̀ wọ́n gbà pé kàpẹ́ ó lè láti mọ́ orí rẹ̀ ọ̀pọ̀ ọdún yìí àbí o tọ́fẹ́ fi sọ fọ ìyàwó kò rẹ́ dànù. torí bẹ́ẹ̀ òjijì ọlọ́run sọ́nù ọlọ́run àdùsálà sọ́kẹ́ rúfin àìsàn àdùsálà wọ́n ti gbé kéke sókè fáwọn ẹni mẹ́ta wọn ò ní kọ́ ó ṣe ó ṣe bíbu wọn ò ní kọ́ kù ẹ̀rí àná ẹni tó sùn tí a fi tají ó ṣe búburú bí ẹni ta lórí bọ́ èèyàn gbègbè ó rí bẹ́ẹ̀ ni lórí kíkíní lábẹ́ bí ẹ̀sìn túká nìyẹn wọn ò ní kàn ó ṣe kọjá. bẹ́ẹ̀ náà lọ́mọdé tí a fi bàlágà wọn ò ní kàn ó ṣe kọjá. ẹni tó ṣe wé tó ti ya wèrè wọn ò ní kàn ó ṣe kọjá kò tí a fi lórí máa fi pè. ẹ wá rí àwọn ẹni yìí kí ló fà lẹ́yìn sara wọn kọ́ tó sàfẹ́ wọn ò lérò ńgbà tó gbádùn ọ̀lẹ́ àdàlù ojú ló kọ́ sí ojú wọn ò lérò ńgbà kẹ́kẹ́ kò lérò ńgbà ìtọ́lọ́ dọ̀rọ̀ lẹ́yìn náà májèwọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́já sí wípé àwọn ẹni tí wọ́n di ẹni tí wọ́n fà tí wọ́n fi láǹfààní láti gbẹ̀sẹ̀ pàdé lára ẹ̀tọ́ pẹ̀lú wọn májèwọ́ kejì ọgbọ́dọ̀ jà sí pẹ̀lú tá a fà yẹn èyí sẹ́ni tó yẹ kápá ẹni tá a ti sọ ìjẹ rẹ̀ ni nítorí pé ìpànìyàn ṣòrí á wọ́n ṣe lóde náà láti lè fi díwọ́ ìpànìyàn ni. ẹ̀rí bákan náà wọ́n bọ̀ dàrú jàm wọ́n lu màtó o àti kéèyàn máa lọ déjẹ sílẹ̀ ẹtú bí ipa sọ ẹ̀jẹ̀ rẹ̀ kápá ni wọ́n ní lápẹ̀rẹ̀ ní ti tí mùsùlùmí bá lọ fa kékeré àrídíyà kèfèrí yìí wá ní kí n ṣe kèfèrí lásán ẹ pé rẹ kèfèrí méjì bẹ kèfèrí kẹfẹ jẹjẹ rẹ ní ṣe kèfèrí rẹ torí kó sùn tàbá mùsùlùmí ẹ kásàdó àmọ̀lẹ́ fún ṣùgbọ́n kèfèrí tó ya àdéhùn kò gba ìsìlámù ó tún gba mùsùlùmí lóru ẹ̀rí tọ́wọ́n yá gbé mùsùlùmí lọ́wọ́ pa kèfèrí báyìí tọ́jú ẹ̀ àlè torí ẹ̀ mùsùlùmí. kọlọ́bà rí ẹ ti ti bí òde àwọn agbègbè àmà lọ pa ọ́ sòwò ti bí òde sí àti aláṣẹ lórí ẹ ìdí àbí ìwà wa kọlọ́ ti yé. àbẹ̀dẹ̀ fi ẹ̀kọ́ àwọn mùsùlùmí ẹni tó kó mọ̀ ó kó mọ̀ ọlọ́wọ́ sí islam mọ̀ ọ̀wá sì tú bábá yìí bẹ́ẹ̀ lè fẹ́ ṣe yí lọ́rùn yẹn ọ̀pá ọ̀tẹ́ mi lè gbòòrò. ẹnì iṣẹ́ tí ìjọba ọ̀yẹ́ ló wo sí ààrẹ àbẹ́ sí gẹ̀ẹ́sì ṣùgbọ́n àlè torí ẹ̀ bá sọ bá ti kiri o àǹfà. sọ́lọ̀ yẹn gbé àlẹ́ yẹn ọ̀gáàdì yẹn ló sọ̀rọ̀ àyẹ̀bẹ̀rẹ̀ ṣẹ̀kọ́ ọ̀dọ́kọ àbí ọ̀dáyà pé pé bóyá fúnra rẹ̀ gẹ̀ lọ káwọn níbi tí wọ́n ti ṣe pálapàla bó o ṣe bẹ́ orí ẹ̀ nìyẹn bó o ṣe gbénu rẹ̀ lé ọkàn bẹ́ẹ̀ ní orílẹ̀ kẹlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ papọ̀ fún wọn àtẹni tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ ìlòmí lè dé bẹ́ẹ̀ táwọn jẹ́ yíyọ́ ní yẹ́kẹ̀yẹ́ gan àwọn ẹni yìí nìyí ìṣẹ́rù ìṣẹ́rù máa sún ìjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà yẹ kí wọ́n lẹ̀ ló kò pàdé tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ọ̀gẹ̀ jìyà wọn lọ lọ ń bó dájọ́ wá lápò ara rẹ̀ kọ́ ọ̀pá látẹ̀tù fọ̀rọ̀ bó ti yé sí irúfẹ́ ẹni tó pààyàn yẹn wọn ò ní pàdé làákìn náà hu ẹni báwọn afá sàlàyé rẹ̀ yóò á zọrù wọn á wá jìyà sí èsì ìpànìyàn fóun gan lẹ́tà àti ìyàlẹ̀ hàkìm ẹsẹ̀ rẹ̀ tó dá òun ni pé kò fi ọ̀wọ̀ fún aláṣẹ kò fẹ́ àrà rárá ẹsẹ̀ wọ́n lè tì mẹ́wọ́ ẹ ẹ ọ̀bẹ wọ́n lè ní ẹ lu wọ́n lè ní ẹ bu àìbó sì ní sùúrù ẹ ìtara ìyàwó mi iye báyìí mo fi ṣègbéyàwó mo wá bẹ́ẹ̀ nìkan tí kò bá tiẹ̀ mọ́ tọ́bẹ̀rẹ̀ sí ní hẹ́ ilé bàbá yìí tí mo kẹ̀wọ́ sùúrù wo mo fẹ́ ṣe ló ṣe sáré lọ gbé bọ́lé. wọ́n ṣe tú sáwọn méjèèjì láàrin yẹn. wọn ò ní pa jìyà bí wà kú torí kọ́ fún aláṣẹ. ó ti kílẹ̀ àdìẹ. ó fi ẹgbẹ́ ẹni ẹ̀hà omi lè jẹ̀bi ikú ọ̀rẹ́ ọ̀yẹ́ kó kú pa àwọn tẹ́lẹ̀ náà ni. bọ́lá bó ti ń sìn ọ́n kẹ̀yà gbé ipa tí wọ́n pa wọn kẹ́sẹ́ pé wọ́n ó tú ìbọn sí wọn lára rẹ̀ sí kẹ́sì. wọ́n lẹ̀ wọn ló kò pa ẹ̀. á. wọ́n ti kílẹ̀ àjẹ́ ọba yẹjú ẹ bẹ́ẹ̀ ni òun náà jẹ́ ibi ikú tẹ́lẹ̀ so yóò jìyà pé ọ̀pọ̀ ọ̀pálàṣẹ òun ló ń pè sàmì ọ̀ tó yẹ pé kì ṣe pé àkọọ́lẹ̀ wà pé jìyà yẹn bì so ẹni tó jẹ́ adájọ́ ẹ̀sìn ni ó wòye sí pé kí ni ẹ jẹ́ àfọ̀ ẹgbẹ́ káríkọ́ sọ yẹn wó báyìí ẹgbẹ́ kọ́ lọ yẹn báyìí ẹgbẹ́ kọ́ lọ ìjọba yẹn abẹ́ẹ́ kẹ́sì irú àwọn ìjìyà yẹn wá wà májẹ̀kú kẹta tọ́jà tó bá àwọn ẹni tí wọ́n di ẹni tí wọ́n pa wọ́n á fi lè gbẹ̀sẹ̀ pàdéyẹ lára ẹni tó pẹ́ ní wọn ní abẹ́ àṣẹ aláṣẹ òun náà ní kí ni ọ̀sẹ̀ tí a fún bẹ́ẹ̀ náà kọ́ ọ̀sẹ̀ ló wọ́n ní wọ́n kọ́ tó rẹ̀ ẹni ọ̀pá àyà àtẹni náà pa wọ́n gbọ́dọ̀ para wọn mu ọgbọ́dọ̀ àtijọ́ làwọn méjèèjì wáyé ẹ̀sìn jọ pa wọ́n pọ̀ tù ẹrú wọ́jọ́ jẹ́ kiri wọ́n fi èyí pé láàyò kò sàlù mùsùlùmí omi dàbí àlẹ́ máa lọ fáyọ̀ tí mùsùlùmí bá lọ pa kékeré níbi wọ́n ti lò kẹ́ẹ̀ wọn kò gbọ́dọ̀ fáyọ̀. òfin yìí rárá mùsùlùmí lọ pa kékeré ni wọ́n ti lò kẹ́ẹ̀ sí wọn kò gbọ́dọ̀ pa mùsùlùmí yẹn torí pé wọn ò ṣe déédéé ara wọn èfèrè lélẹ́ ìbùsùn lè sọ́pàpọ̀ ni. tọ́ba kódà kó já sí pé mùsùlùmí yẹn rú ni èfèrè jọba lóàbí. gbèsè ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam lórí ẹ̀ nínú hadith nínú Bukhari gbé jáde òṣìṣẹ́ láyọ̀ kò tẹ́lẹ̀. no muslimus kíkà láyọ̀ kò tẹ́lẹ̀ muslimus kíkà fìọ́ a kò gbọdọ̀ pa mùsùlùmí nítorí pé mùsùlùmí pa kèfèrí ṣùgbọ́n jìyà bí ni wọ́n ti kiri o ni wọ́n wà. kàdáàlì láàyò kùtà lọ́rọ̀ ní àdìdì a kò pa ọmọlúwàbí nítorí ìfọ̀pá ẹrú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala káàtì kàfá ń sọ tó bá kọ̀rọ̀ lẹ́ẹ̀kan ayé ọgọ́rùn káàtì méjì ní ní ọgọ́rùn yẹn yìí dé. ọlọ́run alḥurru bil hurri wal abidu bil abid. ọmọlúwàbí tó bá fọmọlúwàbí láàjọ láfọmọlúwàbí yẹn ni ẹrú tó pẹ̀lú láàpá ṣùgbọ́n tó bá ti di ojú ọ̀jọ́ra wọn àwòrán mi sọ. èyí tó bá yàtọ̀ sí yẹn ọlá ayọ̀ àṣírù tàfà ọ̀gọ́n fi ṣe ìdí tọ́ba ti yàtọ̀ sáré lé èròjú rẹ̀ yọ lọ níbi ìfẹsẹ̀ ìpàdé alára ẹni tó báyìí. ajá síbílì kan yóò kọ́ta lu sẹ́rí ìfòmí ló wá dé rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ bá lọ́ bá lò ẹ̀lẹ́fẹ́ wá jẹ́ jóyè àbí wọ́n yé jẹ́ jóyè nínú fámìlì tiwọn bọ́n bá fi pa ẹni tí wọ́n yé jóyè nínú fámìlì wọ́n pa ọba jù ọ̀rọ̀ ni ò kìí ṣe tẹlẹsì là ń sọ̀rọ̀ rẹ̀ nìyí o. bákan náà wọ́n zákàrù bẹ̀rẹ̀ tó ń sá ọkùnrin ni ọlọ́ọ̀kọ́ bi wọ́n kọ́ ọkùnrin ni àwọn ẹgbẹ́ ìgbé wọn ti yàtọ̀ wọ́n sọ èyí òbí lóṣù lọ́wọ́ ẹni tó gbádùn tọ́bi lọ fa wèrè àmọ́ pa ẹni sí kọ́sọ́bì ẹ̀mẹ́ lára rẹ̀ wọ́n pa àwọn ẹ̀sìn ọ̀rọ̀ yóò ti fi ya ẹni wọ́n bó ti kejì rẹ̀ ọlọ́ọ̀ àbẹ́ ti gẹ̀ ẹ̀pẹ́ tí wèrè bá pa èyí tó lóun gbádùn ní kílẹ̀ fẹ́ pa lára rẹ̀ tòní láì àfin tòní láì káì ẹ́ apàdé kò sáájú lọ mi lé yẹn pẹ̀lú gbé tí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sàhánà kò sàhánà sọlọ́ sọ́kọ́ tìlẹ̀ ìdá ayọ̀ ogójì àti márùn ọlọ́run ní. وكتبنا عليهم فيها أن النفس بالنفس ọlọ́run láti kàkọ́lẹ̀ lé wọn lórí wọ́n sì ti tòun fi ẹ̀sùn fáwọn rẹ̀ ìyá àwọn bàkàdá bí àdé wọ́n dẹ̀ tún ti di òfin tí wọn lẹ́yìn táwọn máa lò níjọ́ ìgbéga òkè rẹ̀ ìdí ẹ̀mí tó bá ti pẹ̀lú kan pa sẹ́mi káwọn ẹni tí wọ́n bá yẹ. má jẹ̀bù kẹrin ẹni tá a fẹ́ pẹ̀sẹ̀ kó pààyàn lára ẹ̀ tá a fẹ́ pààyàn kò wọ́n fi ẹ̀yìn mẹ́rin ká pọ̀ gbọ́dọ̀ jọ́gbọ́ fún ẹni lọ́pa ẹ̀rẹ́ ti gẹ̀ àtìyá àti bàbá àkùgbọ́dọ̀ pa wọ́n kọ́dà fọmọ fọmọ gàgà gbogbogbò jù bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n bá fọmọ wọn. báwọn náà wọ́n ti lọ aláṣẹ ọwọ́ àti àmì ìfowó. mọ̀rọ̀ ló di rẹ̀. النبي صلى الله عليه وسلم يقول الإمام الترمذي رحمه الله ولي إن شاء الله ولي لا يقتل آل قندي nítorí pọpọ ọmọ rẹ̀ ṣùgbọ́n apá ọmọ tọ́ba pa ọ̀gá lára òbí rẹ̀ méjèèjì ọmọ tó gbóyè pa lọ́ọ́ pa rẹ̀ lọ́ọ́ tó pa bàbá ẹ̀ lọ́ọ́ pa rẹ̀ wọ́n tí bàbá bá pọ̀ ọmọ kò ní pa ọ̀dà àbí ìyá pọ̀ ọmọ ẹ̀ kò ní pa ọ̀dà ṣùgbọ́n wọ́n wá ìjìyà ní ìfún ọ yà ẹ̀yin lẹ́ bímọ àbẹ́ ìjọba wa ni gbogbo yín wà ọ̀rọ̀ yóò sì clear rárá ẹ̀ àwa la bímọ ẹ̀ ìsọpẹ́ yìí kọ̀ ṣùgbọ́n kò tó kọ́ ọwọ́ ẹ̀ máa wà wọ́n wá ìjìyà ní ìfún ọ tó o bá ti gẹ̀ẹ́sì bá jọ bẹ̀rẹ̀ rẹ̀ látàrí náà wálé jù sábà fi gbẹ̀sẹ̀ pànìyàn lálẹ́ àkọ́kọ́ ẹni tó pa ẹ̀yẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà yóò sì dájú pé ẹni tá a pa yẹ ẹni tí ọ̀yẹ ká pa tẹ́lẹ̀ lẹ́rù ó sì gbọ́dọ̀ já sí wípé àtẹ̀dẹ́ ọ̀pá àyà àtẹ̀dẹ́ tá a pa pọ̀ ṣe déédéé ara wọn òsì gbọ́dọ̀ jásí pẹ́ẹ́lí tọ́pá yẹn jẹ́ bàbá ẹni tá a pàjọ mọ́ ọ bá ti rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pa bàbá nígbà tó bá pa ọ̀bọ rẹ̀ àbá gbọ́dọ̀ pa ìyá nígbà tó bá ti kí ni o tó bá pa ọmọ rẹ̀ ṣùgbọ́n tó bá ti rí òjì kejì wọlé òun ni wọ́n máa ń pè ní àkùrọ̀ kó fẹ́ẹ́ kéèyà àwọn ọ̀rọ̀ kẹlẹ́ ni wọ́n ṣùgbọ́n àjọ wọn pa wọ́n fi àdìẹ ẹ wà bí ìbúra obìnrin aṣọ obìnrin yóò gbalẹ̀ ẹ̀sìn ni aṣọ ọkùnrin yóò dojú ní o yóò kó ẹ̀sìn ni. ẹ̀sìn àkùtù rẹ̀ ló wà ní àwùjọ tiwa aṣọ obìnrin ọlọ sókè ẹ̀sìn ni. ọ̀rọ̀ bó ti rẹ̀ ní sùn aṣọ ọkùnrin náà wà sọ ọmọ àlọ sílẹ̀ ẹ̀sìn lélẹ̀ torí bẹ́ẹ̀ kí ni wàá nìdí pàtàkì tó wà níbi ọ̀pá ẹ̀jẹ̀ apá ni wọ́n lè rí ọlọ́run ọba sùhánù ọ̀tàlá ó sì òfin yẹn rahmatan binna láti lè fi sàánú àwọn èèyàn wàhíbùsàn lè dì máa ihe àti láti lè fi sọ ẹ̀jẹ̀ wọn wọ́n zẹ́jẹ̀rọ̀ adìlẹ̀ ọjọ́ ẹ̀ àti láti lè jágbe mọ́ wọn kí a ìyẹ̀dọ̀ ìyẹ̀dọ̀ òun náà kọjá àlàfíì. وإضافة للجانب ما أذاقه لغيره àti kọjá pípẹ́ ẹni tọ́lọ̀ ọ̀pá yẹ̀ ìwọ náà wò bí ṣe rí lára ẹni yẹn jẹ̀rora kó tó kú oró ọ̀dà lára ìwọ náà fi kọ́ra wò ó. bákan náà ètò bẹ́ẹ̀ ìdáàbò lè hara ọ̀rọ̀ sí lọ́wọ́ ìkùnlẹ̀ ọ̀dọ̀ yẹn lè lọ sí alẹ́ ìgbóná ìdínú ti ń bẹlẹ́ ní àwọn ẹni tí wọ́n lẹ ní wọ́n pa yẹn kó lè kúrò ẹ wọ́n pé wọ́n bá ti fi pé wọ́n wà mẹ́ẹ̀ báyìí tíjọba yí o tọ̀hún lọ́rùn padà kí ni wọ́n ṣe o ara wọn fún yẹn pé kálukú wa àgbàkẹ́rẹ́ ìjọ ni wa ẹ̀yin ń dárò lọ́dọ̀ sí àwọn ẹ̀ ń dárò lọ́dọ̀ sí wa ọ̀rọ̀ bó ti rẹ̀ nínú àǹfààní tó tún wà ní bíbẹ̀sẹ̀ yẹn àyà tó lè gbà ìṣẹ̀lú bá wà fáwọn yẹn. وبقاؤه للنوع الإنساني يثبت أداس رهدانية إذا الله ما عليك ولكم Ọlọ́run ti yí sẹ́ fún yín tẹ́ bá ń bẹ̀sẹ̀ ìpànìyàn lára ẹni tó pààyàn ìgbésí ayé máa wà fún yín ẹ̀yin bẹ́ẹ̀ ní láìka yìí. Ṣé mo fáwọn èèyàn ní máa pa ẹ̀rọ? Ìgbà tó ń bá pààyàn tí wọ́n bá mú wo tí wọ́n bá mú ẹ̀mí wọn lọ sí o májẹ̀mú orí ìsomi májẹ̀mú ìfà ṣòro tó ń sísọ bóò ni gbígbẹ̀sẹ̀ yìí bóò ni májẹ̀mú rẹ̀ ti máa pé ìyẹn ni pé táwọn májẹ̀mú onílẹ̀ sọ sí ìgbẹ̀sẹ̀ ìpàdé ẹ̀ láàrin ẹ̀ tó bá ti pé àti májẹ̀mú ti jẹ́ dandan. فإنه لا يستوفي من الزاني ولا ترفع العقوبة عليه إلا بشروط ثلاثة. ẹ̀rí ẹni tá a fẹ́ gbẹ̀sẹ̀ ìpànìyàn lára rẹ̀ á tó wá wò ó ẹni yẹn ọgbọ́dọ̀ yá pé àdìyẹ kúndẹ̀ mo ṣàkíkò ìpè fáfù mo ẹni tá a fẹ́ pa dìbì òun yóò ti dìbò kálá fún yóò ti bàlágà òbí jọmọdé yóò tẹ̀lé làákà yìí òbí yàwó rẹ̀ láàrin tọ́bajá wípé kékeré ló ti ṣe kéde ìwọ́n la lè lọ sí ìmọ́lẹ̀ tí ó fi dàgbà àbíká lọ sí mẹ́wọ̀ nígbà òṣèpé wèrè ní tẹ́lẹ̀ tó lè wọ́n ní màálí àti bẹ́ẹ̀ lásìkò ìṣèjọba rẹ̀ àwọn sọ̀hábà ìsọ̀pọ̀ orí ṣe ajá ti di ìṣùgbọ́n lọ́dọ̀ àwọn òbí ẹni tí ò ní ìbàlágà tọ́pá rẹ̀ kábọ̀ sí ìmẹ́wọ̀n sí ìbàlágà kó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ jì á wọ́n ní màálí àti bẹ́ẹ̀ àtúwìn tọ́pá rẹ̀ kí wọ́n lọ ju iṣẹ́ tó lè àfi pé lórí ẹ̀ bá pé kí wọ́n fà ọ́ bẹ́ẹ̀ bákan náà ẹnu àwọn ẹni tí wọ́n ní ẹni tí wọ́n pa ẹ̀ gbọ́dọ̀ kù ìdí gbogbo wa láfẹ́nu kò sí kí á pa á sí ilé. kódà wọ́n ní fọyín dágbọ̀rún kùdú mi lọ́kọ̀ ẹ̀ ẹni tí ò sí lé ní àrètí gbóni lọ́wọ́ alábùjá àrètí rẹ̀ kódà ẹni tó kéré gan ẹni ọba àti ọ̀daràn yẹn mẹ́wọ̀n lẹ̀ ẹni ó kéré lọ́wọ́ ìdàgbà bàbá rẹ̀ tí wọ́n pa kí lọ́kẹ́ káàkiri sẹ́wọ̀n kó lè máa rẹ́rìn jọ tí wọ́n pa bàbá rẹ̀ gẹ́ nígbà tí òní tùmọ̀ sówò ó ní wọ́n máa yìnbọn bàbá rẹ̀ wọ́n bu ẹ̀rì pé ìbọn kẹ́rù wọ́n yí máa bù ú bọ́ọ̀ ni wọ́n bọ kékeré àti wọn láàbù owó ni wọ́n ti dàgbẹ́lé wọn lórí owó tó máa fi sàwádà àìfọ́n ọmọ kéwì sí àbá ìjẹ tó bá dẹ́gbàá wà ní ìṣòro ẹjọ́ pàwọ́ báyà ó sì wà lẹ́wọ̀n tọ́ba ajáfẹ́fẹ́ nìkan ẹ̀ rí pé òfin ẹ̀sìn yìí má dùn pọ̀ tẹ́nìkan bá ti kú náà àwọn ẹni tí wọ́n jẹ́ fámílì ẹni wọ́n pa ẹ̀ ẹni tí ó jogún rẹ̀ ní oṣù ìdèkè mò ń gbẹ́dùn bàbá àtẹ̀mí náà sọ pápá rẹ̀ ah, kò sí yé ẹ kọ̀kọ́ bọ́ ọmọ nìyẹn wọ́n ti dábàá rí apá tẹ̀sí wọn fún dúkúrò a lè pa ẹni yẹn sí o ọmọ bẹ́ẹ̀ wà lẹ́ni tí wọ́n pa sí àbára àwọn bíi mẹ́ta wọ́n lè ẹ sílẹ̀ àlèfáàbí o ọ̀rọ̀ bàbá ṣe ní democracy kan o èyí ká ọlọ́pọ̀ gbọ̀ngbọ̀n nígbà tá a ti láwọn fẹ́ tí wọ́n ti láwọn ọ̀gá àlèfáàbí. lẹ́yìn náà ni pé àbùkọ̀ kan balẹ̀ tábà fẹ́ pa ẹni yẹn ṣé dá pààyàn kò ní bá yìnbọn ní báyìí àwọn ìbọn tí bá rí àwọn kìlómítà ti dẹnu káti ẹni kí n ti bọ̀rọ̀ yẹn kọjá níbi tá a ń pa á lọ́wọ́ bá a ti pẹ́ lórí ìmọ̀ nìyẹn ọlọ́gbẹ̀gbẹ̀ wà láwọn yóò sì lè pẹ̀lú pàtẹ́ ẹbí lè ṣàtìlẹ̀ kí ni wọ́n gbọ́dọ̀ ṣàtìlẹ̀ níbi ìdí payọ̀ àti lè sọ fìlì fúra. tọ́ba ajá sí pé pípa kágbẹ̀sẹ̀ ìpàdé rẹ̀ ọjọ́ dandan lọ́rùn ẹni tó di olórí láàtọ̀ sẹ́ni ànípa tí ò ní bímọ torí náà bá lọ pa ètò àjà ilẹ̀ tẹ̀lé bá a ti pa afọ́bọ́ rẹ̀ àbá afọ́bọ́ ti gbẹ́dọ̀ rẹ̀ tí ìyàwó bá ti tẹ̀lé wọn ọmọ ńkọ́ ó ti lọ ẹni kó wá tó tiẹ̀ sí rẹ̀ pẹ̀lú ẹbí ti pa ìyá rẹ̀ báyìí ẹ ti pọ́ ọmọdún rẹ̀ kẹ́ máa jẹ ọmọdún rẹ̀ lọ́dẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ màálù tọ́lọ́mọdún ẹ ti ti lóògùn ìyá rẹ̀ sẹ́wọ̀n fáàlà àdínlọ́mọdún ẹ̀fọ́ ti wá lóun bẹ̀rẹ̀ tó ẹ̀sìn tó kù ya ẹ̀sìn ẹ máa jẹ́ lọ ẹ̀mú kèrékèré ẹ máa jẹ́ lọ. so nípa bẹ́ẹ̀ tọ́ba ti wá bímọ náà wà níkù rẹ̀ tá a bá rẹ̀ tó lè bá ní fún ọmọ yẹn lọ́yẹ̀ òfin máa lé ní alẹ́ alhàjì àpà tá a bá wá rí a fi ilẹ̀ ọmọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbẹ̀tọ́ rẹ̀ fún ìjọ méjì kò fún lọ́yẹ̀ nítorí ọ̀rọ̀ táwọn sọ̀tàn láǹkọ́ nípa حديث الغامدية ما بصير هو بحديث إيجابي wọ́n lè ṣiṣẹ́ aláwọ̀ sọ yìí pé. ládàrí túmọ̀. tọ́ mẹ́ta ọ̀run wà ládàá ajá tó bá àlè lẹ́lókò ni ẹni olórí àbíké la àlè lẹ́lókò. ẹ jẹ́ kí a fi ọmọ rẹ̀ kékeré yìí lẹ̀ ọmọdé tó ń bí ẹ ìsàlámù bọ́ ìyọ̀rẹ̀ ní àwọn káńtì ilẹ̀ nígbà tí òfin sẹ́ni tí ó fún lọ́yẹ̀ tí ó fi fún lọ́yẹ̀ wọn lọ́wọ́ kùnrin kẹta àwọn sọ̀rọ̀ wọn kò fi lẹ́yìn àríwá àbúyá lẹ́bi yàrá òṣìṣẹ́ ọlọ́run ní abẹ́ ẹni yẹn ní òṣìṣẹ́ ọlọ́run ìlà àtẹ́bí ọlọ́run ìní ọ̀hún wọn náà fọwọ́ yóò ṣe mọ́ yẹn fọ́ọ̀rọ̀ ìjọba òṣìṣẹ́ ọlọ́run òun ni wípé ẹ eh, eh, àálò ìjìyà yìí olórí háàkì aláṣẹ gbọ́dọ̀ wà ń kalẹ̀ o ìlọ àwọn tẹ ẹni gbogbo àdìgbà tó ń ṣe rẹ fàwọn ẹlẹbi òkèwò òun yóò lò fi ẹ òun yóò yọ da kábò tó ti má wáyé wọn ni kọ́mọ ti alẹ́ lèwọ́ ṣe iṣẹ́ rẹ̀ ayé tí wọ́n dẹ̀ fi lórí lọ́dẹ̀ tó ṣẹlẹ̀ àgbà wọlé àti láti tìbàjẹ́ dànù wọ́n sàkórí bẹ́ẹ̀ àti bíbàkẹjẹ wàlúfọ́nzọ́ àti àìlétò. àwọn ẹlòmíì lè wò yí pé ìlú wọn ní apalẹ̀ ni ẹlòmíì lè máa lọ gé orí kara rẹ̀ ìmọ̀tá láti bá wà lórí ẹsẹ̀ orí rẹ̀ lásẹ̀kẹ̀ kó bẹ̀rẹ̀. ìkejì nínú àwọn ìdájọ́ rẹ̀ òun ni bí ìpìlẹ̀ ni pé àdéhùn fún àìlẹ̀ lè jáde káwọn fún àìlẹ̀ lè lọ sí ìjà rẹ̀ wá. ẹni tó pààyàn yẹn kọ́ ká ṣe fóun náà ti pààyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe fóun náà. pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ayọ̀ ta ló sọ́kùn náà ayọ̀ ọgọ́rùn kan àti lẹ́rìn sí ọgbọ̀n one seventy six ọlọ́wọ́ bá sọ wípé. ọlọ́run tẹ bá fẹ́ jẹ́ èèyàn o ẹ̀yin náà jẹ́ níyà pẹ̀lú bí wọ́n ti jẹ̀yìn náà ó ti bẹ́ẹ̀ nínú àdéhùn a ẹ obìnrin yẹn tí wọn kò sọlá ń gbé tó ní kí wọn fọ orí tiẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ òkúta méjì fóun náà lè ṣe bẹ́ẹ̀ náà ni nǹkan tó ayẹyẹ yìí tó mọ kọjá la kọmọdé àti pẹ́ẹ́lì kan kọ́ bí ọwọ́ yàrá yìí tó gbọ́ ọwọ́ rẹ̀ kan wá pa ẹ ẹ kàwá ti fẹ́ẹ́ ti bẹ́ẹ̀ ká kọ́ bí ọwọ́ tiẹ̀ náà bọ́ lẹ̀ káwá tẹ̀ parí ìgbà yìí ìkẹta náà wà ìdájọ́ ìgbẹ́sẹ̀ pàṣẹ láàrin onífẹ́ wọ́n gbọ́dọ̀ jájú pé rí iṣẹ́ èyí tó ṣe wípé a fi bẹ̀sẹ̀ ìpàdé láàrin rẹ̀ yóò ṣe ìdókòó dáadáa yóò gbó dáadáa bọ́yá dà èsì fọ́ọ̀mù àtẹ kélékèlé táwọn èèyàn rí bí ṣe ń sáré kí báyìí bí ṣe ń lò wéléwélé ó kù pé bí wọ́n bá ti gbélé lẹ́ẹ̀kan náà báyìí ó sì sun bí àwọn tí kélékèlé ọ̀rùn wà wọ́n bá ti gbélé báyìí yọ̀ọ̀tọ̀ ayọ̀pọ̀ ní fọ́rọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀. ẹwà àwọn abẹ́rẹ́ ajá lọ́dọ̀ yìí lọ́hùn bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ kẹlẹ́ tó bí ti gbélé báyìí kóró yóò já mi jì rẹ̀ rẹ̀ bó ti gbọ́dọ̀ jẹ́ mi rẹ̀ tó kú dáadáa tọ́lọ́ ti tẹ ọlọ́run sọlọ́mọ́ àlùsálà nínú tí jáde ìdá àtọ̀já tó tẹ bá fẹ́ pa dáadáa kò tẹ bá pa dáadáa bó ti jẹ́ kì í sẹ́rẹ̀ nìkan ẹ̀ pa dáadáa kó wọ́n á kọ́jọ́ ọ̀run báyìí ẹ̀dọ̀ ra bẹ sókí tí o ti jẹ́ ìkẹlọ. mo mọ̀ bó ti bẹ́ẹ̀ ẹ̀ pa dáadáa èèkọ́ máa gé kérekére wọ́n wá sa báyìí lọ́ máa láàbí ọmọ ó sùn sa báyìí ìyẹn máa yúrù káàkiri ní ọmọ àjàrà parapà lọ. pípa dáadáa lè rí tí wọ́n bá yẹ kí fún báyìí ẹ̀rí pé yóò ju pápákù yóò ju pásẹ́tì yóò máa ń dẹ́sẹ̀ yóò fi lè yóò jáde fún fúnra rẹ̀ láàrin sẹ́jú ara rẹ̀ sùn ìgbà mélòó ah, ah. ẹni tó bá ti sẹ̀sì tí wọ́n ti bẹ́ẹ̀ fún wọ́n ti bẹ́ẹ̀ fún náà. ẹ̀rí ṣùgbọ́n bóyá ń dàgbà sí ìrùwá ni ọlọ́run kò sí o ìyẹn ò sí lóla rẹ̀ títẹ̀ dáa nígbà tí fààyàn ìyẹn bá kó fún mi. ọ̀rẹ́ mi yẹn yọ ìtẹ̀ ìrora tó ń bí pọ́ ìrora yẹn máa ń bí pọ́ ọ̀rẹ́ inú lágbára jù òun náà ní àwọn. Eh, agurọba ìyàtọ̀ ló lè jù ó gbé kẹjà dání wọ́n ti wá pààyàn ẹtùmọ̀ bí wọ́n sì ṣe wọ́n wọ́n sì wọ́n balabala wọ́n á fẹ̀sùn pa wọn. ìgbọ́ ọkọ̀ yorùbá yìí ju wọn bọ́ọ̀lì náà ètò ọjọ́ àwọn oríkì ara wọn gan wọ́n á yá kí wọ́n sì wá pa wọn gbẹ. kọ̀rọ̀bọ̀ di bẹ́ẹ̀ ń sì ìyàtọ̀ ló lè jù tọ́lọ́run lọ́pọ̀ àwọn yẹn kọ́ yòhárì fún ẹ̀rí nǹkan tó yẹ olùgbọ́dọ̀. tọ́ba ajá sí pé wàlíyù lọ sọ́ọ́lù tí o ti lọ lè ṣe fa àlàlẹ́ wájú ìṣẹ́rẹ́ tọ́ba ajá sí pé ẹni tó bí ẹni wọ́n pa yẹn ọmọ yẹn pa dáadáa ó lè kọ́ sí dáadáa lọ́dẹ̀ ṣiṣẹ́ ní agbá wọlé ni o òun gẹ́gẹ́ rí kádájọ́ fún láyè kí ọ yá bọ́ọ̀lì wá pa ẹni tó pa bàbá rẹ̀ àti wá pa ẹni tó pẹ́ ní rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ aláṣẹ máa yẹ yẹ láǹfà tó sì lè gbóná òun náà ṣe dáadáa. àwọn tẹ́sítì ọ̀sẹ̀ àti ìpèkè ẹ̀ ò ní bá wí ládàá lọ òun náà dàdí kọ́ńtìló àlàáwà èyí tó yẹ mọ́ pọ̀. ẹ rí fẹ́ lẹ́ẹ̀kejì kọ́ńtìló ṣe mọ̀kẹ́lẹ́ abẹ́ ìpànìyàn tó yẹ kó wùjọ ní mọ̀mọ́ bó ni ẹ ti máa wá òun ní kọjá sí pé èyẹ gbèrò ìtayẹ náà làfẹ́ nìkan ìkẹ́ni yẹn wá jù sẹ́ni yẹn èyí tó ti sábà máa ń pààyàn bẹ́ẹ̀ yẹn ti kú nìyẹn wọ́n lè kọ́ bí tí wọ́n tún bá ń kọ́ wọ́n pè ní kásá olè ahmed bí séèkì bí wọ́n mọ̀ rẹ̀ ìyẹn ní kọjọ́ bí ìgbé yẹn wọ́n mọ̀ ọjọ́ nípa kó fi kẹyẹ lù ú ṣùgbọ́n kò gbèrò kẹ́bẹ̀. ló jáde pé ìdájọ́ rẹ̀ ń kọ́ ìyẹn ni mọ̀rìsẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé alẹ́ ní ọ̀kọ́ta ń láàrin gbogbo ọkọ̀ àbòsílẹ̀ ọba àjáde kó gbèrò ìsáyẹn náà látẹ́bi yẹ àbójútó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni ìyàwó rẹ̀ tẹ̀ ọgbẹ́ gbalẹ̀ báyìí ó gbé ilé báyìí ló ti sẹ́ńtù yẹ ẹgbà ni ẹgbà tí èyí sábà pa yẹ jẹ ẹ̀rí wọ́n nínú ọ̀nà tí yẹn máa ń gbà wá àtàpẹ́rẹ́ rẹ̀ oníkéyẹ lóyè ìrẹ́lẹ̀ bá tàbí ìfisọ̀rọ̀ pàṣẹ lóru omi fà àbọ̀dọ̀ ẹ̀mọ òkúta kékeré ọlẹ̀ ẹ̀mọ àbí pọ̀pá kékeré omi lò. àwọn yẹ̀lìkìmù hó àbọ̀dọ̀ ẹ̀mọ ọṣà lọ́bẹ̀ èyí ti ṣe òótọ́ lè pa ẹ̀ ọ̀yà bó bó ń fa òkú kú yẹn. wọ́n lákà òun ní gbọ́kàn bu ọwọ́ kó bó lásán òkú kú yẹn. wọ́n lákì yẹn ní gbọ́kàn aláyà báyìí lóde sẹ́ni mo pé ìyẹn sábà kú tí wọ́n bá gbá àyàn láyà àbẹ́sí kẹ́sì ṣùgbọ́n mi yàn sí kú yìí ṣé mo là á mẹ ọjọ́ bí mo mọ tí wọ́n gbá láyà sí. afẹ́rẹ́ kejì mo ní pé ó dè mọ́lẹ̀ wọ́n wá ju sẹ́gbẹ̀ẹ́ omi ọ̀dì ẹ̀sìn ìlú ọ̀kàndínláyà ẹ̀sìn yìí omi yẹn tí máa ń lé sí ó lè lé sí ó sì lè má lé sí bómi ti lọ lé sí ìyàwó mi pọ́ọ́ lẹ́nu yẹn fi kú lómi yẹn wọ́n ní kọ́dà kó jù omi kékeré tó ní pé ibi tó jù sí yìí ń sábà tẹ̀lé bẹ́ẹ̀ kó ti tẹ̀lé yẹn eléyẹn náà ẹ̀jọ̀ bíi kó gbọ̀n kan. ẹ̀rí àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ kéèyàn ké mọ́ yẹn àtàwọn ọmọ tí yìí bá gà ọ̀dà tó bá láwọn ọ̀rẹ́ ti kéré tó máa yìí bá kò kí wọ́n lè fi wọ́n ti ká ìbáyìí ẹni yóò ti fura tẹ́lẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀ tó bó ti ká kẹ́lì rẹ̀. Àyẹ̀ ẹ̀kọ́ ó ké bọ́mọ kékeré ṣé yóò túbú ọmọ ti jábọ́ lórí pẹ̀lẹ́sì yìí. Abẹ́ẹ̀dì kẹ́sì àdúwèrè èyí ẹ̀sọ́ fún wèrè ni kò tẹ̀lé bọ́ọ̀lẹ̀ ni rẹ̀. Ọ̀yà bò ó ti kú ni òun náà jọ bí gbé yọmọ ọmọ kí ni wàá lè dájọ́ ìtọ́jọ́ bíi pé yẹn lọ́ọ́ lọ́ọ́ parẹ́ òun náà ní ìdájọ́ méjì ìdájọ́ ọ̀tọ̀ọ̀rún ìjọ mi gbà lọ́ọ̀yà rọ̀ ọ̀rọ̀ àìfọ́nùmá òun náà ní bí àtẹ̀wọ̀dì one two ẹ̀ṣẹ̀ rí three àlẹ́kọ́ọ̀mù tó àtẹ́rà ìyá tó ń bẹ lọ́rùn nítorí pé òun yìí ní àtẹ̀wọ̀ tàṣọ́ǹtàṣà mi káàlì pẹ̀lú tó ṣe yẹn wọn sọ kò fa ipa ẹni tó ti pípa ẹ ká pa ọkẹ ìjà títí jì àti ẹ̀kọ́ tó ti ẹni tó mọmọ ní márùn ta àtàlẹ rẹ tó tẹ́lẹ̀. ẹ wá rí ìdájọ́ ọ̀tá yẹn ẹ̀sà lásàbà alẹ́ ìdíyà mọ̀ọ́ ńlábà ẹ rí ìsẹ̀rẹ̀ yìí tó ti pé ó lé kẹ́kẹ́kẹ́ ìbẹ̀ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n a lè gbẹ̀sẹ̀ pípa àyẹ̀ rárá rẹ o tóró jọ yìí. wà ní ìdáhùn kódà kọjá nípa àwọn ẹni tó lẹ́nu yẹn wọ́n ní àáfà ní gbogbo ìfọ́kẹ̀ pariwo lásán ni àbó ó ń lè fọ́kẹ̀ ìyẹn gbọ́ báyìí kò lè wúni ṣùgbọ́n wọ́n tẹ́sí ìbò lè kàfà tó bì máa lè ta ìyàtọ̀ tó wà tẹ́lẹ̀ ìfẹ́ rẹ yẹn nínú dúkìá ẹni tó ń tẹ̀sán yẹn òun láti máa gbà pátí lè tẹ̀ ọ̀gá dá sí kí ni dára náà ìtàwé náà wọ̀ tí ọba alágbára ìjọba ọba arẹ́gbẹ́jọ́ sọ̀tọ̀mọ́ náà bí àwọn oṣù méjì léraléra tọ́ba ti jáde ọba yà á tún bẹ̀rẹ̀ àfijọ́ ọdún nìkan ní òní báyìí tọ́ba tún bẹ̀rẹ̀ ní pààyà pààyà alágbèjì láti fẹ́ sọ́sọ́ àbọ̀ bí mọ́tàlì kò bá ẹ̀kọ́ ní kékeré òní gbà rẹ̀. bàtà kúrò sí kéyà bákan náà owó ẹ̀bí amúfẹ́ fún ẹni tó di owó ẹ̀bí yẹn á wà lọ́rùn àwọn ẹni tí wọ́n di apààyà. ṣùgbọ́n owó ẹ̀bí yẹn ó lè jẹ́ díẹ̀ díẹ̀ ẹ̀ ti gẹ̀ẹ́sì ó lè máa sẹ́ díẹ̀ díẹ̀ ó lè fojú ọdún mẹ́ta ni wọ́n á fi sẹ́ gbèsè yẹn náà kò sílẹ̀ kó sì wá tó ẹgbọ́n bá ti pé kínní yẹn ẹ̀wọ́n tó jẹ́ kàfà ìṣẹ́rú dọ́mọ òun gẹ́gẹ́ yóò kówó nílẹ̀ àpáyọ̀ ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́wọ́ nìyẹn tí ọba wá rí àwọn oṣù méjìlá rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn ọmọlẹ́bí àwọn gba kámẹ́lì ọgọ́rùn-ún yẹn ó di èsì wọ́n gba kámẹ́lì ọgọ́rùn-ún lọ́wọ́ àwọn fámìlì àpààyàn tọ́ba fẹ́ sọ̀rọ̀ àkúbí ọgọ́rùn-ún yẹn ó lè jẹ́ àjẹyà irú tí wọ́n bá ṣe ní díẹ̀díẹ̀ ìsàlẹ̀ àti ìsàlẹ̀ wa ọ̀sẹ̀ ta pẹ̀lú hadith Abdullahi ibn Amr radiyallahu ta'ala àti wọ́n lè fi sọ̀rọ̀ sọ̀rọ̀ àtàlà àti kàníwájú ìdè àlè ọwọ́ ẹ̀mí ó ṣe pé làánà jẹ́ èyí tó sọ pé yẹn mọ̀ mọ̀ mọ̀ ká láwọn bá owó tó lé kẹ́kẹ́ kẹ́rẹ́ rẹ̀ bí irú èyí ní ọ̀sẹ̀ ẹni tó gbọ̀n mọ́ra rẹ̀ ṣùgbọ́n wọn láàyò kọta ló sọ ìwò ẹni tó ṣe tọ́pá yẹ tó ṣe kọ́ mẹ́ẹ̀jọ tó ní gbọ̀n mọ́ yìí ló ń tẹ́lẹ̀ yẹ àgbègbè هذا حديث المغير أبو الشعبة أبو عبد الجسر صلى الله عليه وسلم من وسوء في ذلك فلا تضعي إيه ربك وقال لها وقال لها جعل رسول الله صلى الله عليه وسلم هي هي على عصبات القاتله ولا يريد ولا احد قل كمان wọ́n fi àbò bíi abud ọ̀sán afẹ́ lè pè é níbi yẹ́wù tọ́lẹ̀ ìjọ bíi ẹ̀ka bíi kí wọ́n ká nǹkan tàbí òkú kàdó tóbi òkú òkú dọ́ra dọ́ra yẹn òun náà lórí ogún rẹ̀ ìyẹn náà lórí nígbìdí ẹ̀ ti pa ni ẹ̀ ìjọba ọlọ́run bá ní ọ̀dà owó ẹ̀mí kọ́ bí ọ̀sẹ̀ ọmọ àwọn àlọ́run ta ni kó máa lọ́rọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀rí tó fáyì. àlùkòjì wo sọ àlè ìlú kẹta ìpàdé ẹ̀ tó ti bá ṣiṣẹ́ bóòlù yẹn ti máa wá oníkéyẹ̀ fáyì ṣùgbọ́n kò gbèrò àti pẹ̀lú yẹn. oríṣiríṣi ìpàdé ẹ̀ tó jẹ́ àṣìṣe ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ àkọ́tọ̀ ìlkáyẹ̀ mistake níbi ohun tó yẹ ṣe. oníkóso gbé yẹn ṣe ohun tó ń tẹ̀sán láti ṣe ọ̀yọ̀ṣe igbó àdàbíyà bí kìíní yẹn ti lọ bá ọwọ́ nìyẹnìyẹ màṣúmọ́ tó ti fẹ́ni àdìgbò gbọdọ̀ pa ṣùgbọ́n èyí ò fi rú rẹ̀. ka anyẹ́rù mi sọ ìdá èyẹ ta ọfà kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ mọ́ ẹ̀rẹ̀ tọ́lẹ̀tọ̀ láti jẹ ó ti lọ bá ẹ̀yẹ ó kàn ló bá kú ìtẹ́jì. àyẹ̀bẹ̀ kan ọjà arúgbá lójú oorun ó sì rí bá ẹ̀yẹ kan eré ìta orílẹ̀ ẹ̀dọ̀ ọ̀yẹ̀kọ̀ ó sì ló tọ̀ ó sì kú ìyẹn ìtẹ́jì ẹ̀kọ́tọ̀ ẹ̀kọ́tì èyí tó jẹ́ lérò gbà ní. bí kí ẹ bẹ́ẹ̀ ju ẹni lé ẹlẹ́rọ yìí pé ẹ̀yọ́ ni pé kiri ilẹ̀ tán láti lẹ̀ ẹ́ nìkan. ọlẹ́ báyìí bó ti ṣe yọ wọ́n ní bí ẹni tó fẹ́ dẹ́dẹ́ bó ti padà ṣe yọ ni yọ. bí wọ́n àwọn ọ̀dọ́ bá láwọn fẹ́ pàgbọ́ ni. àbẹ̀dẹ̀ ẹ̀kọ́ ìkẹta nínú àwọn ọdún rẹ̀ ìpàdé ẹ̀ أن يكون القاتل عبدا صغيرا ها أو بشرون ها صو ìyẹn tó bá yà ni àwọn ọmọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó lọ ìmọ̀ máa ní ìdí tàbí wèrè wọ́n ní irú tọmọ kékeré bá mú un bọ̀ sí àbí wèrè ń bọ̀ bọ̀ sí yàrá yẹn jẹrìí mẹ́jọ àkọ́tà ìyẹn dẹ̀ máa bọ́ sípò àṣìṣe ìyànjọ́ fún wa lẹ́yìn sálá fún wa kọ́ nítorí pé wèrè àtọmọdé kò ní èròǹgbà ẹ̀yìn nínú àwọn èyí ká tó lè gbé sí abẹ́ pínlẹ̀ sàtìṣe láti pa ẹ̀ òun náà ní àlùkọ́tìlú ìtẹ́sí ìfẹ́ pẹ̀lú kó ti pé ìpààyàn yìí pẹ̀lú òkúta ẹ̀ ló ti wáyé tẹ́lẹ̀ lẹ́ bá gbé sèǹgà àmọ́ lọ́ọ́ gbé kótó sójú ọ̀nà táwọn èèyàn kó tu sí wọn máa ń tọ̀ ọ̀tẹ́ẹ̀lì fà ìfá mi dání ká kì í bẹ́ẹ̀ yẹn ká gbé kó bẹ́ẹ̀ yẹn ọlájà àjọ mi kò ṣe ní báyìí bí pẹ́ kò ṣe ní báyìí kí ni wàá ìdájọ́ eléyìí ìdájọ́ méjì lòun náà ni ìdájọ́ ọ̀tọ̀run bẹ òun náà ni adamu ṣéǹtì bí wàlẹ́ ikọ̀ kọ̀sẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ nìyẹn kò sí àlọ́rùn rẹ̀ ó ti wá ní hadithi abdullahi bin abdulhasi ọ̀dọ̀ ìwà mùsàlá àdìgúnmọ́ nínú fún lọ́ hadithi wọ́n làdé mi sọ́nà lọ́wọ́ àtàlà ń lọ́wọ́ ìdè. wọ́n ní ọlọ́run ọba ní dádájọ́ ọlọ́run wọ́n máa sàmójúkú òkú jọ ní ọ̀sọ́tọ̀ ní séèkì tí wọ́n máa ṣe wọ́n lè ṣe àbí wọ́n gbàgbé wọn lọ sókè ní kú àlẹ́ àbí ní wọ́n jẹ wọn pàṣẹ. ẹ wá rí ìdájọ́ ọ̀tá yìí òun lè rí bí dẹ́tẹ́ ní kẹ́ni yẹn sọ adẹ́tẹ́ ní owó ẹnìkan rẹ̀ owó ẹ̀bì àlẹ́ àkìlẹ́tì kọ́ọ̀tì ti ń bẹ lọ́rùn mọ̀lẹ́bí ẹni tó pààyàn. bọ́ àjẹlá a lè fún ní gbèdéke ìyẹnu pé tá a lọ lára olùjọ mẹ́ta wọ́n mọ̀ ká pàpà tàbátú wa fẹ́ fúyẹ́ rẹ̀ a lè fúyẹ́ rẹ̀ kó ti kọ́ márùn olówó ìbò làkúndì lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sùpàdé ọ̀tà ara láti káwé ìsáájú níbi àdé ọ̀tọ̀ kébó mèrè ọ̀pá mòmìnì àti mistake lọ́wọ́ ẹ̀dọ́ bá ọ̀pá mòmìnì pẹ̀lú àṣìṣe olùkẹ́ níbẹ̀ yóò tẹ̀rù fẹ́jẹ́ mòmìnì lọ́wọ́ yóò sì ti kékeré owó ẹ̀mí àti fáwọn fámìlì òkú yẹn. ìlà ayẹyẹ sọ́dẹ̀kọ́ àti tí wọ́n bá gbà ìyẹn ní wọ́n bá ti sọ̀rọ̀ àkókò lọ́wọ́. àti hadith àbí mẹ́wàá jẹ́ lọ sàrán èyí tó ti ní gbogbo padà tó ti lùdí jáde. wọ́n lè ti sọ ọlọ́run bá dájọ́ nípa ọlẹ̀ tí ń tẹ́lú obìnrin kan nínú ìbàdí lè fi hàn sàkọsọ̀rọ̀ yìí tàbí ọ̀rọ̀ ìyẹn ní pé ọlẹ̀ ń jábọ́ ọjábọ́ nínú ẹni nì ọjábọ́ nínú rẹ̀ ìhàlì níwò tó ti kú oyún bẹ nínú obìnrin rẹ̀ lẹ́yìn lẹ́yìn tí kú kù yẹ gbòròbódì yẹ ó jí kú kù báyìí bóyá ó lè ti jábọ́ yẹ àkùsọ̀ ládájọ́ kí ló gbòòrò tààtì. àwọn sábà wípé ẹni tó ṣe bẹ́ẹ̀ nìyí ọba sẹ́ra àkúrí ìdọ̀rọ̀ àkúrí márùn tọ́lọ́ ti wọn gómìnà tó àdìdì yẹn àwọn òun náà dọ̀rọ̀ àkúrí márùn tó fẹ́ yìí lẹ́nu àtàlẹ́sì kọ́tà àlẹ́ àbẹ̀lẹ́kọ́rọ́ tó fi à lẹ́yìn ìgbà yẹn ẹni tó wá dájọ́ pé wọ́n á fún ní yẹn gbọ́dọ̀ bọ́ sí ẹni tí wọ́n dájọ́ ẹni tí àtúntò sálá tó dájọ́ lé lórí pé yóò ṣe kéde o yóò mú gúrọ̀ yẹn wá yẹn ni pé tí ọ̀sẹ̀ ẹ̀ àkúmí márùn yẹn òfin wọn gúrọ̀ yẹn nìyí kó ti jáde láyé nìyẹn ó ní sọ ọlọ́run adájọ́ pé ẹ̀rí àtẹ̀bí yẹn láta ẹ̀ lìtọ́ọ̀jì ọkọ rẹ̀ ó ṣe kéde o yóò jogún rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wà á dẹ̀ ala asọ̀dá ti ha ṣùgbọ́n owó ẹ̀mí kan yóò wà lọ́rùn àwọn ẹ̀wọ̀n lẹ́bi rẹ̀ ìyẹn ní bí ẹni sọ yẹn fún ràpù ní márùn wa lọ́bi ẹni ó kàn padà jáde láyé òṣìṣẹ́ náà wà lọ́dà tó ogún tí ọba ní ọkọ rẹ̀ ju owó ẹ̀ ọmọ rẹ̀ ju owó rẹ̀ ṣùgbọ́n owó ta ní kọ́ lọ́ọ́ ṣẹ̀yẹ ọ wà lọ́rùn dání ọ wà lọ́rùn àwọn ẹlẹ́bi rẹ̀ ní àṣírí báwo yẹn tó nípa bẹ́ẹ̀ ẹni tó bá pààyàn pẹ̀lú àṣìṣe ó pè dandan lọ́rùn rẹ̀ kàfàárọ̀ ìtẹ̀rẹ̀ òun lè rò wúlò yìí ọ̀rọ̀ tí bọ̀ yìí bóun ní dára yẹn ti máa wáyé àkọ́kọ́ òun lè rí ti kọ́rọ́ kan bá ti ló fi lẹ̀ àti ẹrú dọ́mọ ẹrú tí ọ̀sán dọ́mọ yìí á jẹ́ gómìnà wọ́n ní gbà tó bá lágbára ṣe bẹ́ẹ̀ obìnrin bí adábẹ́jẹ̀mú nínú rọ́kọ̀ọ̀nà yẹn ọgbọ́dọ̀ jẹ́ mòmílẹ̀ pé kí yọ́n là kó lù láì ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run náà ti kàtà sí ẹ̀rẹ́ tuba tó dé sáà náìtì tù fífi àdé òṣèṣe kí mo bìíní pa mo bìíní àti àti pẹ̀lú àṣìṣe lóru tí mo bìíní bá ṣe bẹ́ẹ̀ pa mo bìíní pẹ̀lú àṣìṣe afọ àtẹrùdọ̀rọ̀ tí ó jẹ mo bìíní tí ọba alágbára ti fẹ́ fẹ́ tálákà àbíkọ̀ rẹ rú ajá ti ká bọ́ sí gbèsè kejì kí ni gbèsè kejì òun náà ti sọ mo ṣàkọ́rọ́ yìí ní oṣù ọ̀rọ̀ ọlọ́run wa sáré ọ̀tàlá tàbí ọ̀rọ̀ lẹ́nu yẹn jẹ́ jẹ́. ẹni tí ọba rí ọba rẹ oṣù méjì ní ṣíṣe ń tẹ̀lé ìyẹn jẹ́ ìgbà ìrònú kí wàdà rẹ látọ̀dọ̀ ọlọ́run tó tí ọba tó wá lágbára àti gbà rẹ nítorí mọ́rẹ̀ òdìdá arúgbó bá ti àtẹlẹkà fara tó bòtà àlékọ́ bòtà àlékọ́ tá a ti rí bàtà ajá pípé ìtẹ̀rẹ̀ yẹn ó sì wà lọ́rùn rẹ̀ wọlé ayé ti fi àdúgbò àlè ẹsẹ àbò. kò lè ṣe èsì àbò ẹ̀rí kọ́ wọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọba àlejò ọlọ́wọ́ sọ̀rọ̀ ọbẹ̀ bíi eléyìí níbi ọ̀rọ̀ ti fi hàrù lọ́wọ́ abẹ́ ẹni tó fẹ́ yí ìyàwó ẹ̀wé ti yá ẹ̀. wọlé ẹ̀wọ̀n náà ìkàfàrà tẹ̀sàwọ́kọ̀ àlàndẹ́ lónìí kíá sábà fi sọ wípé kàfàrà ni ẹ tàbá délé yà á délé yà á rí lẹ́sùn fún ẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀sẹ̀ ọ̀rọ̀ bíi pé ẹ̀fà yẹn o tí ọba lágbára rẹ̀ ọwọ́ àlọ́rùn ẹ̀ ní o òkú lọ́rùn rẹ̀ àlùmọ̀sálà tó rọ̀ rẹ̀ àlàyé tẹ̀rì onílà lè ti dẹ́ yàtò àlàbọ̀ tó dáná ìṣe yẹn ní sùdá tó gbé pọ̀lẹ́rì lọ. òun náà ní gbogbo sùdá sọ́wáyé fún yẹn nínú kẹfẹ́ ìgbé láyọ̀ àti ìhàyà ti di ìfilẹ̀ ìjọba ọ̀kọ̀tà ìlànà yẹn ni pé kò kó bá ìṣẹ̀mí ẹ̀ nìyẹn pẹ̀lú yí pé bóyá yẹn ṣàlọ́gbẹ́ àti wọ́n gé oríkèé sẹ́ lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n wá sẹ̀sọ́ láti gbẹ̀sẹ̀ lára eléyìí náà pẹ̀lú ewu tó rilẹ̀ tó rilẹ̀ bẹ́ẹ̀ nínú sọ́rọ̀ ọlọ́run àti súnà tẹ̀sí sọ́lọ́lọ́ àdùsọ́lọ́ ẹni tá a bá wọ lọ́wọ́ àlùkò áàdì ọlọ́run ọba ni wọ́n fẹ́ sọ́ọ̀tì àlẹ́ yìí. أن النفس بالنفس والعين بالعين والعين قد الأمر فالأنب والأذن بالأذن والسن والجروح فالجروح في الصلاة. إيه كاسة lára ẹgbẹ́ kọpa yẹn tó lọ ṣùgbọ́n bẹ oríkè kan ní oríkè rẹ̀ dálẹ̀ káyìn náà sì bí náà ìyẹn náà ni wọn tó pe dandan ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wa ṣáà náà ọlọ́run ní amàtìkà kan lẹ̀ lé wọn lórí pípẹ́ mi lọ́ba pẹ̀lú tí wọ́n di ẹ̀dọ́ bá fọ lójú tí wọ́n yọ ojú sẹ̀fẹ̀ gé yàn lébu tí rẹ imú rẹ̀ ẹ̀dọ́ gé yàn létí tí wọ́n bẹ́ etí rẹ̀ dànù yọ yàn létí tí yọ ẹyin tẹ̀ náà wọ́n ti dúró àkùsọ̀ ẹ̀dọ́ sani lọ́gbẹ́ tó sáwọn náà lọ́gbẹ́ sọ́tùmọ̀ ìdá ayà kára rò dé ní ogójì forty five ẹ wàá rí inú súnlẹ̀wẹ̀ ike àtàlẹ̀ gbẹ̀sán tó bá wọ́n sí yẹn pẹ̀lú ọ̀rọ̀ tó ọlọ́run sọlọ́lọ́ àtàlà tọ́sọ níbi ìtàn yàní kẹ́sìrì àrùbáyà tẹ̀lé ìyàtẹ̀jẹ̀ rí ẹ nípa bí rùbáyà bó ti lọ rú èjì èjì obìnrin kan. kí ló àlùsùn sálá ń sọ pé kìkà ọlọ́run ló àkọọ́lẹ̀ ọ̀dọ̀ ọlọ́run náà ni pé kábẹ̀sẹ̀ tìbíjì rẹ̀ lọ́kàn ẹ̀kẹ́ ìjìnlẹ̀ náà ẹ̀yọ́ bóyá hámà lẹ́bi yọ wọ́n lẹ́nu àwọn olùmọ̀ kókó bẹ́ẹ̀ aláàjìnà aláwòjú mi ọ̀sẹ̀ wípé àti bẹ̀tẹ̀ ni agbẹ̀sẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣe wípé kí ẹsẹ pọ́npọ́ àyẹ̀ tó sọ fi abádìrí pé yọ ọ̀rọ̀ ọ̀rùn láti bẹ̀sẹ̀ yẹn ni. ìrẹ́ mẹ́ta ni àlìsínà yà bẹ̀lì jà èyí tó jẹ́ tọ́ pẹ́pẹ́ ìkejì kọ́ta ọ̀tọ́lá kí wọ́n gé ẹgbẹ́ kan kó lára yẹn ìkẹta ìbùsọ̀ lùmọ̀ nfa àtàwẹ́dúwé kí wọ́n bá nfààní orí kékeré jẹ àwọn àmàgùnlẹ̀ ẹ̀kọ́ kan ẹ̀ wá rí àlìsínà yà tó lè jára èyí tó jáde wípé tí wọ́n sáà di lọ́gbẹ́ni ìyẹn pé sí méjì àlìjọ́rọ̀ ọ̀hún lè wá àti àlèlúwẹ̀sì ìsánilọ́gbẹ́ tó bá wáyé níwájú àbórí òun ló pè ní ẹ̀ṣẹ̀jà jágùn kiri o ṣẹ̀jà tó wáyé bí wọ́n sáàyàn lọ́gbẹ́ níwájú àbórí ikọ̀ tẹ̀ nìyẹn. ìkejì òun lè yọ ọgbẹ́ tó bá wá níbi ara yòókù òun ló pè ní jọ́ ìwé ìpè rẹ̀bẹ̀ wáyé alákọ̀ọ́kọ́ alḥarisọ́ kí ló ń pè ní alḥarisọ́ òun lè lèyí tó ti yí pé yàní wọ́n bó díẹ̀ níbi awárí yẹn ṣùgbọ́n wọ́n bẹ̀jẹ̀ lára ẹni yẹn alḥadis ní kó mẹ́sàn fi há lára báyìí wọ́n lé lẹ́yìn wọn tó máa pè ní alkọ́ṣẹ́rà wẹ̀lmùlẹ̀tọ́ min alḥams wọ́n ṣẹ́k mọ̀nà bó ti ọ̀kẹ́ lẹ́yìn yẹn káṣí bẹ́ẹ̀ fún un náà di sọ́sì yẹn sì ẹ̀jẹ̀ ọ̀jáde o. ṣùgbọ́n kọ́ ẹlẹ́ẹ̀kejì ni àtijọ́ òun náà o èyí ti pé wọ́n gbẹ̀jẹ̀ láàyè kan níbi àwárí rẹ̀ ẹ̀jẹ̀ díẹ̀ jáde wọ́n lè kọ́ ọ̀bí kan pè wọ́n ní ti àbí bíi jáde ìkẹta nínú èyí a sọ wípé tó lè wáyé níbi iwájú tàbórí òun náà ní kí wọ́n ẹrẹ̀ kan kí wọ́n gé kí wọ́n gé ẹrẹ̀ kan lẹ́yìn ìgbà tí wọ́n kẹ awọ tán wọ́n fẹ́ ọ̀rá wọ ẹrẹ̀ díẹ̀ ìjáde mẹ́ ẹ̀rí ṣùgbọ́n kò débi ikú o nínú àwọn ilé ìyá lè pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ibi rẹ̀ kẹta díẹ̀ ẹ̀rí rẹ̀ lẹ́ẹ̀kẹrin òun ní alùpùpù alẹ́ àhìnà òun náà lè tó ti yí pé ẹni yẹ sùtá yẹ ó jọ wọnú ẹrẹ̀ dáadáa ṣùgbọ́n kò débi ìyẹn ni pé kò débi èyí tí ń bẹ láàrin ẹrẹ sí egu kò jẹ́ ó dé bẹ̀rẹ̀ dáadáa. bákẹ́rẹ́ wọ́n pèkẹ́ ní asimhaq òun lè tó ṣe pé ó dé bi awọ tó ń fẹ́lẹ́ láàrin kiri ọ ẹrẹ sí egungun lórí wọ́n lè kọ̀ bí ìtọ́jú pé wọ́n tún pè ní àlejò ọ̀ha bísí ha ẹni gbogbo àwọn bá láàrú ká sọ yìí wọ́n ní sọ́ba wáyé bẹ́ẹ̀ a kò gbọ́dọ̀ gbẹ̀sẹ̀ rẹ o kò sì sí bí àkẹ́kẹ́ lórí ẹ̀ ìgbẹ́tọ́kẹ́ gbin òun ìdájọ́ هدايه وهنا ان يقوم المجدي عليه قبل الهدايه كانه عبد ثم يقوى وهنا يجي هدايه تقول بلي لوري ولا نسوى في سلطان يقوى يقوم المجدي عليه قبل الهدايه كانه عبد ثم يقوى وهي به قد بدات فما نقص من القيمه فللمجدي عليه مثل lèsì láti fi ilẹ̀ tíyà wọ́n ní ìdájọ́ tó máa wáyé òun ni kọjá sí pé ká lọ sí tàkùwé fádùn àbíkílẹ̀ máa ń pè kí wọ́n sọ pé ilé yìí nìyí yóò ṣe lò ẹni tí wọ́n ṣe ń kù táyẹ̀ á gbé kalẹ̀ bí ẹni pẹ́rù ìpè yóò ṣe lò báyìí kì í ṣerú o bọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ kìí sẹ́rú o wọ́n ní ẹni ìgbó tó di pé wọ́n ṣe ní sùdà àwò gẹ́gẹ́ bí pẹ́rù tí wọ́n tó ṣe ní sùdà fẹ́ ta ẹrú yìí five million nígbà tí wọ́n wá padà ṣe ní sùdà tán bó ṣe di three million yẹn kò sí ìyè rárá sẹ́kọ̀ọ́ kó yẹ ti dínkù ìyẹn ni pé ẹni tí wọ́n ti ń sùn táyà á gbé kalẹ̀ bí ẹni pẹ́rù ni tí wọ́n tó ti ń sùn táyà. àwọn òfin ẹrú yìí ọmọ máa tẹ̀lù forty five million. ìgbà wọn wá ti ń sùn táyà abátúkọ olówó rẹ̀ pé ta ni ọ̀rà èló lẹ́rọ̀ ọ̀ ẹrú tí wọ́n ti ṣe tí wọ́n ti fi kẹ́ ọ lára kiri bìlọ̀. ẹ̀rí wọ́n ní ohun tó dínkù yẹn ọ̀hún ní ìtẹ́ rẹ̀ two billion lọ́wọ́dé rẹ̀ òun yóò sẹ́ lórí ibi tí ó ti hàn nìkan òun bẹ́ẹ̀ ṣe bí ibú lórí ibú bá kẹ́rẹ́ káàkà lọ́yẹ̀. ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹfà nínú mẹ́wàá yìí òun lè tún bíi pé òun ló pè ní àlùmọ́ òní ha òun alẹ́ ti kọ́mìnì kò sì ha tó ṣe yí pé ó ti di ibi ibú báyìí. wọ́n ní yẹn ní àfọwọ́gbárùn-ún nísù oṣù ìdíyà sẹ́wọ̀n kí ọgọ́rùn-ún rà fúnni òun ni díyà wọ́n yẹ pé wọ́n lọ fa fẹ́ǹsì rẹ̀ ìyẹn máa ti kéde o ìyẹn máa bú wa tó bá jáde pé ó ṣe yẹn ń sùn káde ní ifọ̀ fẹ́ ewu ìkeje ẹni hàṣìmọ̀ èwo ni hàṣìmọ̀ yìí ó rú ewu ẹni yẹn ìyẹn o yóò sọ̀rọ̀ àkóbí bẹ́ẹ̀ wà. ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹjọ ẹ bá jẹ́ àgbàgbé pé ìpín àkọ́kọ́ là ń sọ lọ ọgbẹ́ tó ń wá lórí àtiwájú ni gbogbo kẹta ń sọ yàrá ẹni gẹ̀ẹ́sì. àlìmọ́dé kíla sùtáyé ọ̀fọ̀ ewu ọtún akọ sínú ewu mi kọ̀ bá àjàdí kó àbóṣe ìfẹ́ èyí ló ń jẹ́ ọba jẹ wọ́n lé ẹni yẹn máa ṣe kí ni o hamusa ashrata ìrẹ̀lẹ̀dẹ̀ rakumi fifteen òní òkú jáde yóò fi ṣe ìtara. wọ́n tún pè kẹ́ni àlùmá gbóhùnmá òun ní sùdáni ọlọ́ọ̀kan ti tọ́pẹ́ jẹ dìbò ibi tí yẹn máa ń tọ́jú èdè sí èdè sí bíbà ẹgbẹ́ yìí ẹ̀sùn ọlẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ́ tọ́jú ọ̀dẹ̀ ní pòfẹ́sọ̀ níbi dókítà àwọn pèlè tó ti kọ́ bọ̀ ó fi lulẹ̀ bí access báyìí bó ṣe di pé wọ́n padà ń kọ́ lébi sídìí rẹ̀ ọ̀nà òṣè bí sùkà níbẹ̀ yẹn fi tì báàgù rẹ̀ yẹn gbogbo olùdébẹ̀ ó débi àwọ̀ ìdèkì wọ́n lè kọ́ mí gbọ́ngàn wọn ni aláàbẹ̀tú wọ́n lè lè tó dúkú ìyá ti náà sì lè yọ̀ ọ̀sán wọn lọ pàtẹ́rì nínú kíni e owó ẹ̀mí àjọ ẹ̀sìn wàhálà nìyẹn tó jẹ́ thirty billion àjọ ti fi billion owó kò yóò kó dára ẹ wá rí ìtúnṣe pé awọ bí ìdèzí wọn kàn ń òun ló ń pè ní àtìdáàdéda ọ̀fàyà ẹ̀rí irú ilé yẹn náà mo ní ọ̀sẹ̀ kí o wọ́n lọ tẹ́lẹ̀ tí yẹn ti dán òun lọ́wọ́ máa sọ yẹn ní bá jẹ́ billion ní gbogbo rà fún mi jẹ́ billion rẹ̀. wọ́n nínú kẹta tó lè fi ti ọ̀rọ̀ sùtá orí àti tiwájú náà zọ yìí òun náà lè lọ́ pé àlìjẹ ifa àlìjẹ ifa òun náà lè sùtá tí wọ́n fi ṣe yẹn tó wá lọ débi ìkó yẹn bí wọ́n lẹ́yìn ní kẹrìnkù. èyí tó ṣe wípé kò lè hẹ sẹ́ni tí bá ń wọ̀ ọ́ bọ́yọ̀ wọnú lọ́wọ́ àbọ̀ sẹ́yìn àbí gbáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo àwọn eléyìí kò ṣùgbọ́n wọ́n kẹ́ máa ń sọ fún òun náà nìyí ìyẹn máa ṣe kí ni o wọ́n ọ̀rọ̀ ká sírì nínú owó ẹ̀mí fún òun náà. wọ́n lè wá rí tọ́ka gbogbo àwọn ọgbẹ́ yìí òun ni hadith àbí bàtì òun Muhammad bin amr bin hadith yìí ìmọ̀mù tẹ̀sán ìgbé jáde ní oṣù náà ni wọ́n hadith ti ti lálàáfíà ni. عن أبيه عن جده ولا النبي صلى الله عليه وسلم. المكمنة اسمها فيها وإذا ممكن أن خمس عشر من السنين قتل ما يحسن خمس من السنين wọ́n ní àkọọ́lẹ̀ náà kò sálá ń pàṣẹ rẹ̀ pé kí wọ́n kọ́ sáwọn ará yabesh wọ́n sọ síbẹ̀ yìí pé ẹlẹ́kúrẹ́ ẹni tí wọ́n bá ṣá lọ́gbẹ́ tó débi awọ ìdèsí rẹ̀ ẹ́ wọ́n lọ bá tẹ̀lé sí ẹ̀ olóka ọba àtẹ̀rẹ̀ yẹ́nì pé wọ́n á yẹ ká gbàgbé làkúndé kan tọ́lọ́ ìta òmìnirí àdé kí la pè lẹ́ẹ̀kẹ́rẹ́ tí ìrọ̀lẹ́ ń sàn jàbí kòtà wa ní sáàtì bìlíọ̀n gbogbo ẹ̀ ajá gbé ọ̀sẹ̀ sẹ́ bìlíọ̀n. wọ́n fi lèmọ̀ dẹ́ kílà ẹ̀ wá lè rí pé ó ti bí egun kan bọ́ bí egun kan lára ẹni yẹn ó sọ wọn aṣọ àkómi fifty. wọ́n fi lèmọ̀ òdi ha ilé ìdájí kan tẹ́lẹ̀ pípé ẹni yẹn ó ti asọ́kù lára egun ara ẹni yẹn pẹ̀lú ọgbẹ́ tó fi ṣá yóò sọ àkómi báwọn. ẹ̀rí ìgbésẹ̀ yìí àbí ìtẹ̀rẹ̀ àwọn ẹni tó sáyẹn lọ́gbẹ́ yìí ìṣèwọ́ wulẹ̀ ọ̀lẹ́ náà ẹnu àwọn olùmọ́tòkò fífi àdìsẹ́ sí àtòlùmọ́dá kíkílá ẹni tó ti bí egbò kan fọ́n ti bí egbò kan láàrin yìí nígbà tó sáyẹn lọ́gbẹ́ wà fún mi fífi. bákan náà ẹ̀rí kẹta òun ni ìfẹ́nukọ àwọn olùmọ̀ lórí jẹ ipa ẹni tó bá yẹ wọ́n bẹ wọ́n lu ní ìkàlíkù wọ́n máa kẹ́kẹ́ ní wọ́n àlùfà kiri owó ẹ̀mí yẹni pé ìdákẹ̀ẹ́dá mẹ́ta níyà bó ti wá lọ hadithi Amr ibn Awf wọ́n ti wọ́n fi jẹ́ ipa lóru kò kíyà ẹ̀rẹ́ tó yẹ kó wọ́n kú ní ìkàlíkù tí a sọ̀rọ̀ rẹ̀ parí láìpẹ́ yìí irúfẹ́ ni ẹ̀kọ́ wọ́n àlùfà kiri náà ní owó ẹ̀mí tí ìjọba sọ fún ni yóò wà. bákẹ́ àti asaru zẹni bin sáré ọjọ lọrọ tẹlẹ wọn ni ó mú ìdájọ́ wa ìka ṣímẹ nípa ẹni tó ṣe yí pé wọn rún egungun rẹ wọn rún egungun rẹ yíga olè ẹni yẹn máa múra fún mi mẹ́wàá ààbò wa wọn lọ yọ ọ̀rọ̀ fúlẹ fún bukari àtẹlẹ nìkan tó yapa afáwọn zẹni bin sáré kájà kókó di ìjìmọ òun yẹn ẹrí mi tuntun wa nípa ọ̀rọ̀ ọlọgbẹ náà sọ ìdí pé kí ni ohun tí a lè fi sọ̀rọ̀ ẹ̀fẹ́ ni rẹ̀ òun náà lè gbóngbó wájú sí dábàá àwọn ọ̀gá èyí tó ti sáré ọ̀gbẹ́ ẹ̀fẹ́ lọ́nà alẹ́ ní tó bá jẹ́ sí kí wọ́n ti kó awọ ìdèsí rẹ̀ àwọn tó yí káàdì sí rẹ̀ wọ́n ti wọ́n ti ṣá lọ́fẹ́fẹ́ yóò sọ ìdákẹ́dá mẹ́ta eh, owó ẹ̀mí eh, bákan náà wọ́n ti dá mi rọ́ èyí tó wá sí gbé bọ́ọ̀lù ẹ̀sìn ẹ̀kúkú ti dé sí kí ní rẹ̀ yẹn eh, wọ́n ti bu awọ yẹn sáwọn rẹ̀ dì wọ́n ti wá dé ibi ìdèsí rẹ̀ yẹn náà. ó kàn wọ akóso kiri ọ yàrá ìwà dáàbì kọ àfúlà kù bí yẹtù lágbára jù lọ fàyà àwùlà mi ni àkàmà dara wà láàmú àtúntò tẹsẹ̀ ilé ẹ̀tọ́ pé kí wọ́n kó wọn lọ́ka kiri ìyá ọ̀bẹ ẹ wàá rí àwọn ọ̀bẹ yìí ẹ nǹkan yóò dùn sí rẹ yìí láàyè tí mo ti sọ òfin ha sí ti o torí ta bá la fẹ́ lọ ọkọ ìdèzíyẹ ọmọ àjàdí pé yọ lọ bu ọpọlọ rẹ wọ́n ilẹ̀ almodiha pápọ́n àyàfi tó bá jẹ́ almodiha ìyẹn nìkan lálẹ́ ṣe láti mọ̀ bá ti mẹ́nu bá almodiha yẹn òun náà lè tó ṣe wípé ẹ bo egun igwe ẹ ra bo ẹrẹ kó lára egun ẹnìyẹn kó ẹ̀fọ́ ẹ̀ní pẹ́tẹ́ fi kẹ wọ́n ti sùn lọ kárí ṣe ṣùgbọ́n gbogbo àwọn yòókù kọ́ lọ́rùn o wọ́n fọ yẹn ní bèbí wọ́n ti kiri ọlọ́run egbò kan bá lóòrùn tí wọ́n fọ gbogbo ẹsẹ̀ rẹ̀ kọ́ sòyí ọ̀rọ̀ rẹ̀ tọ́lá àfọ̀kẹ́balẹ̀ pálí tí òní wà fẹ́ sọ ha ha ó lè wọn lọ ó lè wọn lọ yóò sàkó bí sèkà ẹ̀mí àlè ríru rẹ̀ ṣe nítorí ẹ̀ lórí ilé yẹn táwọn kàtí yọ sọ ìjà. ẹ wàá rí pípé òun náà dàbí ìṣòro àtú ìbẹ́dẹ gbogbo ara yòókù ọgbẹ́ tó wà láwọn ara yòókù ẹ rí àwọn ọgbẹ́ yìí wọ́n jọra wọn. bàbá ìlà sọ sọfí ẹ rí ìṣe ọba ti sí ìgbẹ̀sẹ̀ nínú rẹ̀ pé ká ṣe tiwájú ìdàkálẹ̀ ti ráàsì tọ́ba lórí àwọn ìwájú àbíwájú wọ́n là sọ sọfí aláàlẹ gbẹsẹ bíi eléyà àlẹ ṣètìwádìí ha ìdàkánà bíi sáyẹn dáadáa tọba jẹ gbogbo ara yòókù ha ilẹ̀ mú ti ha àyàfi wo yìí náà sọ yẹn pé bọ́yẹ nìyẹn ọkẹ òyìn ni pé òfin ọgbẹ́ yẹn ó jó bíbí egungun ìṣe egun òfin yọ̀ dà alẹ́ ti tọ́kùtà ọdún sábì ní àjùdá ìbẹ́dẹ́ pé bọ́yẹ yóò gé ẹgbẹ́ kan lo àwọn oríkèé ara gbígbáyà ni àbọ̀rù àbọ̀rù ẹ wá rí rẹ rẹ kejì òrìkọ́tọ̀ ọ̀tọ̀rọ̀ tí wọ́n jí ẹ̀gbẹ́ kan nínú oríṣi ara wọ́n yẹ pé irú àlùjílẹ̀ yà yìí wọ́n ní rẹ mẹ́ta ni omi ìfẹ́ tẹ́lẹ̀ máa ń mọ́ pọ̀ sí wọ́n gé ẹ̀gbẹ́ kan lára rẹ̀ omi ìsìn bàtọ́ ẹ̀kọ́ wọlé ìjọ ní ọmọ omi ìsìn bàtọ́ jẹ́ mi sí wọ́n lè kọ́ wá pé dandan ká gba ìyẹn ní pé ká ṣe é di níbi yìí tó bá jẹ́ mistake àti yìí tó jẹ́ mímọ̀ mọ̀ yẹn. ṣùgbọ́n ìdí yẹn bá kó mọ̀ gẹ́gán a lè ṣe ni o tọ́rọ̀ ń dáadáa ní ìbàdíyẹ pẹ̀lú májẹ̀mú mẹ́ta àkọ́kọ́ májẹ̀mú àkọ́kọ́ ọgbọ́dọ̀ rọ̀ wá lọ́rùn láti ṣe kìlí yẹn di tí ò ní lábò sílùú. bọ̀dọ̀ àlìkàlẹ̀ àyẹ̀kú lẹ́nu kọ́tà ní bọ́sítọ́lì. ó kí àwòlẹ́wò hàtò yẹn sẹ́yìn ilé ìkẹ́lẹ́ adáyẹ̀mí àbẹ̀ ẹ̀kọ́ ẹni yẹn kí ọmọ níka ìka àfámẹ́lá ẹni yẹn ẹni pé ọ̀rọ̀ wa lọ́rùn láti ké wọ́lùkọ́ àbúkígbọ́ rẹ̀ ọ̀rọ̀ bó tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́ọ̀sẹ̀ sọ̀sọ̀ fi ìjọba àti láàtẹ̀tẹ̀ yìí là àti ṣùgbọ́n àlè gbẹ̀sẹ̀ àlè ṣébi ọgbẹ́ tó bá jáde fa àmọ́ àlá rẹ̀ bí ẹni tó ṣe yẹn ní sùtá ní ikú kẹwàá lẹ́gbọ̀n lẹ́ẹ̀ ní ikú kúbọ̀lọ́mọ̀ fi títí ọwọ́ bákan náà a ti gbọ́dọ̀ tún gba ẹ̀san lára ẹni ojú fi kẹsàn án mi ooru yẹn lé egun káwá bá bá ru egun rẹ di èyí nìkan la lè yọ tó bá yọ eyín yẹn kí ẹ ṣe kí ni o tí wọn yọ eyín ẹni ẹlẹ́ẹ̀dì kàásì mi lọ́fà ẹni yẹn fọ egun itan yẹn àìsàn bá fi egun rẹ di àdìgbọ́ àbójúgu kò tọ́lá sì fi lé wọ̀ bákan náà nínú májẹ̀mú tóbi jáde bẹ́ẹ̀ ni wọ́n bá pọ̀ mọ́ ìyẹ̀dí sùtá kan náà àwọn oríkèé ara yìí ìtàbọ̀sọ bẹ́ẹ̀ ni ọdúnwé ẹ̀lìjẹ́ni wọ́n lè ti yàrá wọ́n gbọ́dọ̀ jáde pé bákan náà ló ti jọ rí oríkèé ẹni tó ń tẹ̀yẹ̀ sùtá àtẹ̀ntà àtẹ̀ní sùtá ikọ̀ kan náà ni wọ́n jọ jẹ́ ààyè kan náà lápẹẹrẹ nísìnyí kò gbọ́dọ̀ ọlọ́gé ìka kékeré yàtọ̀ sí sọm àwọn wà lọ́gé òkàyẹwọ́ wà lọ́gé. àwọn bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀kọ́ ẹni yẹn gé ìka tààrà àwọn wà lọ́gé gé olúgbòdì sẹ́ẹ̀dá olúgbòdì lọ òun ni ká kẹfà ìmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ́n pè é ní olúgbòdì. ajẹ́lẹ̀ yìí gbé tọ̀ sẹ́ẹ̀mọ̀ kí lè ní í ṣèkà àlẹ́ sí i tọ́sà gbogbo rẹ̀ àgbẹ̀dọ̀ gidi. bákan náà wọ́n gbọ́dọ̀ fi já sí pé oríkèé méjèèjì dọ́gba lọ́dọ̀ ẹni tí ó ṣe àtẹni tí wọ́n ṣe é fún ẹni pé ara tẹ gbádùn ó sì pè. ẹni tí wọ́n ti gé ọwọ́ rẹ̀ sí láàbọ̀ ìka tiẹ̀ ẹ̀rọ ti mú báyọ̀rọ̀ lagilagi àbẹ̀rọ̀ àdá ó ti mú níka ó ti wá lọ́ọ́ sí láàbọ̀ òun ti gé kàárí ẹni yẹn ẹni pé ká fi òpè mọ́ àgbọ̀dọ̀ síbẹ̀ ọ̀ tòlóko díẹ̀ sí ẹ wá rí rẹ̀ kẹta òun náà ní ibùsọ̀ lùmọ̀ fà á sí àlẹ́ ọ̀dù tí ìyẹn bá lọ fa kẹ̀kẹ́ tó wúlò lára ìyẹn jẹ́ ẹ̀rí a lè gbẹ̀sẹ̀ orílẹ̀ yẹn lẹ́wọ̀ ká sọ fún àṣírí torí kò rọrùn kábòsí máa wọ̀ ajá wípé lọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ó ń tọ̀run àkúbí ọgọ́rùn-ún ní òkú rẹ̀ toró ti pa alápàá ayé nìyẹn ẹ̀rí wọ́n lè tọ́ bá ṣe àdínkù àǹfààní oríkì àníyàn kan tá a bá pọ̀ òdiwọ̀n kan yẹn ká gba àdíyà lórí ẹ̀ àkíntọ̀ bẹ̀rẹ̀ yìí bẹ̀ wọ́n níbi ká gba kàdúsì kiri ọ̀ àdíyà ọ̀rùn bàyìí ha wọ́n lè gba bí ìlàjì owó ẹ̀mí tàbí wọn lọ pa pọ̀ tó bá yẹ pa bó gbèdéke kan tọ́ba ajá sí wípé ìlàjì àǹfààní lọ́lọ́ àbí wà lọ́fà fọ́ rẹ̀ ẹ́ wọ́n lè bá ti ṣe bí ẹ̀. lápẹẹrẹ nísì èèyàn sáyẹn ní garawa létí ó sì ti pé etí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ̀ máa fi gbọ́rọ̀ rẹ̀. ẹnikẹ́sì rẹ̀ àbẹ̀kọ́ a lè gẹ́sì ẹ̀dá sọ yín pé a ah, ń gbọ́rọ̀ dáadáa ṣùgbọ́n ti dínkù nínú ìpín mélòó ẹ̀ òfẹ́ láwọn máa ń ṣì fẹ́ fi mọ́ nínú ìpín mẹ́rin àti wípé ìpín kan péré náà ni ẹjọ́ ti gbé wọn lọ pa fún ọ̀dẹ́ ọ̀sẹ̀ lówó ẹ̀. wọ́n á gbé ọ̀sà ní nǹkan lérí báyìí àbó ṣe sùn bá kẹfù bí òṣègbè òórùn mọ́ ni ẹ̀yin kó sì wà mẹ́. ẹni ẹ máa fẹ́ wẹ̀ mí ni o ìwọ̀n mo ti rẹ̀ ó lè sábà ti mọ́ ọ́ ẹjọ́ ti pátájọ́ òun yọ kẹ́ wò pé tó dájọ́ báyìí mo gbé lórí ẹ̀ nìyí wọ́n nínú rẹ̀ nìyí ó sì kẹ́kẹ́ fún yẹn ó fi kẹ́kẹ́ fún yẹn báyìí bí làákà yẹ ti yẹ ni káni ẹ mú díyà wa ọtí odidi owó ẹ kòlòmó di èsì odidi làkúrò ọgọ́rùn kò kó lẹ àbẹ kò ṣe sùsákẹ fún èèyàn ọgọ́rùn fún èèyàn orí nàbọ àbí kò gbọ́ àdùn lẹ́nu mọ́ kà á àbí kò lè sọ̀rọ̀ mọ́ àbí kò lè fọ mọ́ àbí kò lè fọ nǹkan yẹn mọ́ àbẹ kò zawalil ìmí náà kò lè gbàtọ̀ jáde mọ́ àbẹ ẹ̀kọ́ agbára tí ó fi lóyún ọgbà jẹ wọn lára nírú àwọn tó bá lọ lóògùn ògùn kẹ pa gbogbo àwọn nǹkan tí ó fi lóyún lára rẹ irúfẹ́ ní ẹbí kọ́ pààyàn náà ni kò sí wàhálà rárá ẹni ẹ máa tẹ́kí lọ yẹni ìyàtò dẹ́pítì káàdìrà owó ẹ̀mí ẹyẹ sọ àjọba ìṣàwọ̀ gbogbo eléyìí ń sọ wa lára kékeré ìyẹn pàtàkì o bá a ti pa ayẹ rẹ kódà a gbọ́dọ̀ bá kẹkẹ jẹ lórí ìjà yẹn torí àbílẹ̀ sáfù kò ní gbogbo ohun tí ìdájọ́ sì wà lórí rẹ a jọ wáyé a ti fún aláǹfààní rẹ a ti là. Thank you. jẹ́ kí àwọn ọgbà àwọn látọ̀gbà àti àwọn ọgbà ìgbà ọgbà.

ṣé mi àbójútó mi là mí àbójútó àwọn ẹran olú eré ìfẹ́ yẹn náà aláwa. wọ́n á lọ ọkùnrin àti ẹ̀rọ ìfà àwọn ẹ̀rọ fún sáàtì wọn. ìjọ pẹ́lú àwọn ìjọ pẹ́lú àwọn ìgbọ́nbẹ̀rẹ̀ ìgbìyàn pé àgbègbè nàìjíríà ti àkéwì òkè tó àwọn ìdájọ́ yìí bí a rẹ̀ ló ń ṣàbọ̀dọ̀ yìí ó lẹ́wà pé kò ṣàbọ̀dọ̀ ó wá ṣe é ìfọ́sí

Owó ní ti ọ̀rọ̀ ẹni tí ó pààyàn. Wọ́n wọ́n àti ìjẹni tó pààyàn wọn náà náà. Tó wá kẹ̀lé náà ó yẹ ọlọ́pọ̀ oníjì. Èmi ò máa dà ní ọ̀hún ní kéèké ìfẹ́sẹ̀ wo ń fa ohun tí wọ́n lè fa ọmọ wọn lè pé àlè fa wọn padà fún ẹ. Ìwọ̀n tó bá yẹ lọ́mọ tí wọ́n fa ẹ̀ ti bàlágà ti ní pọ́pátì ó sì lè fi àyè ohun ọmọ ẹ̀. Ní káwọn bá fa ilé ọmọ ẹ̀ tí wọ́n sì gbé pọ̀. Láwọn ọ̀dọ́ wọn ti wá ẹgbẹ́ ìgbà tó. Àwọn ọgbọ́n àbí ìtìkọ̀ ní tí mùsùlùmí kan bóyá jalè lọ́wọ́ ni àbọ̀ ṣe sùn lọ́wọ́ lásìkò yẹn ní máa yẹ rárá. àyẹ̀wò pé èèyàn bá ní máa ìṣèkóòrò ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ èèyàn jẹ́ mùsùlùmí nípo ní máa àbí àbí òta náà tí o nílì lásìkò pé ṣe ìnáyà àbó ń lọ́wọ́ yẹn ṣẹ́ńgẹ̀ẹ́ bóyá ẹ̀yìn ọ̀rọ̀ apá ṣé àsìkò yẹn ṣe tún lórí ni ṣe ìkẹ̀kẹ̀ ní ilé ìgbà wọn ṣe ṣàìdá pé kò sí mọ̀ lára ṣé àsìkò yẹn tó ń jà ló ṣe kí ni ẹ̀jẹ̀ yẹn wá pa tó wá sí ìlú dáhùn islam làwà lórí bóyá ìrọ̀ apá ṣé ó pa ìbèrè láyé yẹn àbí mùsùlùmí ló pa àkọ́kọ́ ni ẹ̀kẹ́jì bóyá olùwà owó àjàlè àbáwọn jàdùlé ọwà àbí àwọn ẹlẹ́sìn àgbàfọ́ àjà ẹ̀wọ̀n àṣù ẹ̀wọ̀n wa bọ́ èèyàn wọlé èèyàn wá ní ìkápá orí ẹgbẹ́ wọn ṣe ìyàmá ni lójú wíńdẹ́sì kan bóyá obìnrin ó kọ̀ wọ́n bí àti lójú wíńdẹ́sì kan bọ́ sí yẹn kí mo fẹ́ ṣe kọ́ sí mi wà lórí láìpẹ́ kí lórí ìgbésẹ̀ láyé yẹn ṣé wàá ló kó yìnbọn fún mi àti tí wàá ní ìkápá ti gbà fún ẹ tó ti gbọ́ bá tó ṣe mo jẹ́ Now, àwọn ìdájọ́ orí ọlọ́ọ̀bá pọ̀ òbí wa fẹ́ pé wọ́n sí ìtọ́ àwọn àṣà èyí. lọ sí pé ìtọ́ wá tó yí òkú wa, wọ́n tó tó wá káyìí sí kò láìka tó máa torí ìtọ́ rẹ̀. Tò wọ́n ní wọ́n pé

wà nínú ìrìn ẹ̀jọ́ àpọ́jù. Àkọ́kọ́ ni pé ẹ sọ pé pé tí wọ́n bá pa ẹ̀rú tí tí ọmọ ọba ọmọlúwàbí pa ẹ̀rú tí ọmọ rẹ̀ Ẹ sọ pé tí ọmọlúwàbí bá pa wọn kò gbọdọ̀ pa ni. Náà wọ́n á ò fẹ́ kí ẹrú yẹn máa jẹ́ mùsùlùmí.

ẹni tó tó ń ṣe ìmọ̀ wọn wá gbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ tó wà ṣe ìyẹn o àwọn ẹni o tí wọ́n ti kàn láti fi ọ̀rọ̀ lọ́wọ́ yẹn. يعني قتل المرتد Ìyẹn kọ́ ló ti ń lẹ́yìn ìmáàmù àti ìmáàmù ti ń fún àwọn ọ̀sán náà. ìlànà ẹ̀dá náà wà lọ síta ìwọ́n mú sọ̀rọ̀ olówó lọ sí àlọ́lá ó wá padà sí orí ìgbẹ́ ìwọ́n fi máa sí ìrìn ẹ̀rọ sí ìgbọ́ pé àti òkúta lọ bá kan wá sí ìgbàgbà àti ìpamọ́ wá nígbà ìdájọ́ ìpamọ́ tó lọ sí ìgbẹ́ ìdájọ́ aláàbí rẹ ní àgbà ni máa ń sọ. Thank you. انتهى بسم الله لله والصلاة والسلام على رسول الله وعلى اله وأصحابه ومن والاه ẹ̀rí ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀sìn nígbọ́ yé gbé kódà ká tó kọ́ fún fifteen ọba fọ́tí lọ́jọ́ sátọ̀dé lè adọ́gbó lẹ́yìn sọ̀sọ́gbọ̀ wájú torí kì í sọ̀rọ̀ ààwẹ̀ dandan ìyẹn lè fi lẹ̀ tó bá sì torí fẹ́ẹ́rì lòun fi sílẹ̀ ọmọ àgbàlagbà kí ló kú lẹ́rù tó kú rẹ̀ kọ́má ti kọ́ fẹ́ lo súnà Nabi sallallahu alaihi wasallam torí pé hadith yẹn ni ó sì fẹ́ lò ìwọ tó bí ẹ bá gbà náà ìyá mi kò sálá ṣe wá nínú kòló pa gba àyàwó mi ọ̀rọ̀ tó wá níbi àwẹ̀ sátọ̀dé ilé ju gbogbo àyàwó lè fi dìde lọ ọ̀rọ̀ yẹn ti lè jù pé téèyàn bá rọ́gbọ́n tí ó dàbí àdìsí sọ́nà kẹ́ni epo ti báyìí tó sì máa lọ jẹ́ sàmùsàmù tí ó fi lè já rẹ̀ ọ̀rọ̀ ni àrùn bí ìbùsí ń tẹ́ bí àwẹ̀ àwẹ̀ tàbí nǹkan tó ti tó lọ. ṣùgbọ́n àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti léke ìjọsìn lẹ́nu èèyàn kí sábà ti máa ń ṣẹlẹ̀ ní ẹ. káàdì má gbàgbé pé ọ̀rọ̀ ẹni tó ń pààrọ̀ náìtì náà yìí dè ló ẹ̀sìn lọ́pọ̀ ní ẹ̀mí rẹ̀ ju ìmọ̀ lọ. ẹ wo kó lè padà tó dé pé fẹ́ẹ́ tó lè dé ohun tó bá jẹ́rìí èèyàn gbọ́dọ̀ rí sí àwọn ẹni tí wọ́n mú ẹ̀rí ẹ̀ tó tàbí kò kí wọ́n fẹ́ yá ni ẹ̀jẹ̀ á lé yẹ kó ń bí awẹ̀ àwọn owó lé yín kò bẹ̀ àbí wọ́n fẹ́ kí yẹn lẹ́rìí lórí ẹ̀ tó fún gbàdúrà bá dùn fún àdéhùn àdéhùn yẹn ní àdéhùn gbádùn káwọn kọ́ má dara aláàbò lórí ilé ìlú orí náà yẹn bá ń sọ ọ̀rọ̀ tó sì ti wá lórí ìṣòwò ilé jù ó lágbára ju ìṣẹ́lẹ̀ yóò fòrò kágbá rẹ̀ tàbí wọlé fi ṣe oṣù lọ. Òrò wà nìyẹn ti rẹ̀. Tòdí ẹ̀ máa fi ilẹ̀ sọ̀rọ̀ ìgbàlọ́ ìyẹn máa gbà rárá. Ṣùgbọ́n tí ẹ bá kọ̀ náà kó wọ́n gbà tó. Ìyẹn ìgbọ̀n kàdé olè sọ ní ipa ẹ̀wọ̀n lọ́wọ́ àìlẹ́. Ẹ wá rí accident pẹ̀lú kí ẹ gbọ́ káṣí ti fún mọ̀ mọ́ àyàfi ká bá rí i pé bóun ṣe bá wọ akọ ọ̀sẹ̀ nìyẹn pé ó ń tẹ̀lé sọ pé tó bá gbé ọkọ̀ yìí máa fi pa ọ́. ó lọ sí ìdókòwò ló ń ṣe ìṣẹ́ ó mọ̀ mọ́ ni. ọ̀kẹ́rẹ́ ìtúlẹ̀ ilé yẹn ẹni tí ò tó fún traffic light ń sì accident wa wáyé látara rẹ̀ ṣé mi ṣèkì ṣe ṣùgbọ́n tó ṣèṣì pààyàn sí ọpọlọ yá àgbà àbọ̀mọ kékeré náà ní ẹ̀sìn jáde láyé dé ẹ̀yin náà ti mọ ní sábà ọ̀tá sọ yẹn irúfẹ́ ẹni àtẹrù dọmọ ìrònú di tí ọ̀bá rẹ́rú tí ọ̀sán dọmọ kí ló ṣe o àwọn oṣù méjì léraléra yóò tún fẹ́ wá sọ ẹ̀tọ́ àwọn mọ̀lẹ́bí fún wọn ìyẹn Thank <laughs> you. <laughs> tó yọ sẹ́ tó lọ́wọ́ jọ á sẹ́ àti tó wá mójú kú ò lọ sáré. nínú ìbéèrè tó wá bíbà yìí wọ́n dẹ́n tó ti pín sẹ́ẹ̀sì ẹ̀ lóhùn fèsì jẹ ó yọ oyún mi sápá ẹ̀ ní bẹ́ẹ̀ ni apá ẹ̀ ní apá ẹ̀ ní kábàdàrà wà láàrú èèyàn yàtọ̀ síyàn lófin ìgbà tẹ́lifí bá ti dára ó ti dẹ̀dá lẹ́yìn ẹ̀ òun ẹ̀ ti jáde ní dàgbà díẹ̀ díẹ̀ tí ó fi gbó kò lè gbórí ní ayé ìgbà tọ́lọ́run bá kádàrà pọ̀ wáyé tó apààyàn ni irúfẹ́ ẹni ni. wọ́n á ní kò wọlé gbè sí ipò apààyàn náà ni ipò apààyàn náà ni ṣùgbọ́n kí ikọ́ jẹ́ ìgbẹ́ tó pamọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ibi òlérò pẹ́ẹ́ni tí iye oúnjẹ ọ̀kẹ́ ti jáde fún òbí ọ̀yọ́ èyí tó wọ́n fi tòkì ẹ̀sìn lórí rẹ̀ ṣùgbọ́n apààyàn náà ni àtìlẹ́ ọ̀gá tó fi mi séèkì tọ́rọ́ pọ̀ fóògùn tó wúlò yìí láti wọ́n pa tó jẹ́ débi pé wọ́n lómi ìgbẹ́ tí wọ́n lò fún ọkọ̀ tó ti wá fẹ́ tí wọ́n jáde lójijì bẹ́ẹ̀ wọ́n di omi àgbè kéékèèké ọ̀pọ̀ àyẹ̀ rẹ̀ tọ̀rọ̀ di ẹ̀rì tó òkè ẹ̀sìn ó sì tu orí ìjẹ̀ náà kọ́ ọba pa tọ̀rọ̀ di ẹ̀sìn ṣe ní ṣèkì kẹta wọ́n ní ìdájọ́ olóògbé fún ẹni tó ṣe àpapọ̀ ṣíṣe ìyàwó kejì ìkẹta tàbí ìkẹyìn látara pé kò ní tẹ̀lé ìyàwó á sàlàyé fún tó fi yé ṣùgbọ́n ẹ̀ lè fẹ́ rí kéfèrè ṣùgbọ́n ẹ̀sán fún tó fi yé nítorí bí àlàáfíà ìdìgá àtàkì ìpìlẹ̀ nípa ìgbéyàwó ó pọ̀ lẹ́nu onígbà tó lọ́wọ́ ọba àdìgbò láfẹ́fẹ́ lórí fáńkì ọ̀gbọ̀n ọ̀dà ẹ̀tọ́ ìrìnàjò ṣùgbọ́n ọlọ́run ti bẹ̀rẹ̀ lọ́sùn ìjì òròbó ti ń sì gbogbo àwọn ìṣẹ́ wọ̀nyí ti yọ̀ ká fún mi ọba yìí tó súnmọ́ ayọ̀ lè fún ebi pé wọ́n máa ta kó ọ̀rọ̀ àwọn àlùkò tààlà lókè ìgbà tó lé bá ti lọ pé lóṣù tó lò kásálà lè fi yára. tọ́ba agbó akọ̀jálẹ̀ nígbà wí lẹ̀ ọ̀rọ̀ ilé wo gan ọ̀rọ̀ ọ̀gá àlejòlá tó fi gbà. ìyẹn gbọ́dọ̀ wo wo tọ́wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òbí mi ṣe yẹ ká àbóyè kan tó yé yẹ àbáwọn ọ̀rọ̀ yìí kan wọ́n á ti tó bẹ́ẹ̀ wọ́n á ti máa ìdájọ́ ẹni tí ń ṣàbòsí ẹ̀yin náà ti mọ̀ nínú ẹ̀ náà ní wípé ìdájọ́ ọlọ́run máa ń jẹ́ talábòsí ọwọ́ abẹ́ dáadáa tó àtàwọn ìdí àtàwọn ọlọ́run sábà lórí alábòsí káàdì tó bá bòsí àbòsí ẹgbọ́n bẹ àbòsí tó yóò ṣe fún ìrẹ̀mí bẹ àbòsí tó yóò ṣe fún ààrẹ bẹ pẹ̀lú ìyàpá kálukú pátápátá ló ní ìdájọ́ ẹ̀sọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ìyẹn ò tẹ̀ wá lé rárá wí pé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́nu yẹn lọ́ọ̀ kó sí ẹ̀ṣẹ̀ tó tóbi ní kó sí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti tóbi tó kó sí yẹn àjìyà yọ bẹ̀rẹ̀ ìyá rẹ̀ láti lò sàárè onígbà táwọn ẹni sọ́nù wa àtàlà tó ti àlè sọ́rọ̀ wà ní ìrọ̀lẹ́ nínú àwọn ẹni tó bá lóná tí wọ́n jẹ níyà àwọn ẹni tó jọ lọ́rọ̀ ẹ̀yìn gbẹ̀gbẹ̀ tí ìyá rẹ̀ bá tó wá kú jọ fi dàrú sẹ́yà máa yóò tún jẹ sẹ́ni pé kò lágbára púpọ̀ rẹ̀ tòtòrí bẹ́ẹ̀ kí yẹn sí wọn bí ọ̀rọ̀ yìí nínú ìbéèrè tó wá bí báyìí wọ́n ní àwọn kèfèrí àwọn búkàrà wọn nípa àwọn ẹ̀jẹ̀ ń kèfèrí wọn pa wọn lórí ìdájọ́ wọn ta tí wọ́n ń ṣe ọ̀tọ̀ nẹ́rẹ́ ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n bá kàlẹ́ kí wọ́n kèfèrí torí wọn ó ń ṣe àpárẹ̀ èmi tọ́lọ́wọ̀n bá fẹ́ wo ímọ̀ọ́nì lọ́wọ́ lára ìjàmbá òṣè wà lẹ̀ ṣùgbọ́n ẹ wá rí ẹni tí pààyàn ìfẹ́ nìkan padà ẹ̀sìn náà ó rìn rẹ̀ ọ̀pẹ́ ẹni tó pa náírà náírà tí àkọọ́lẹ̀ fi di ẹ̀múlẹ̀ ìfẹ́ nìyẹn kọ́ ọ̀padà fún ọ̀pá pé ọgọ́rùn tí wọ́n ti ra àforíjì ọlọ́run àdéhùn yẹn ń sàlàyé bí àforíjì ọlọ́run àtìkẹ́ ọlọ́run ó sì gbòòrò tó lè kò túmọ̀ pé àdéhùn yẹn lọ́gbọ́n yá máa pa ẹ̀ bí ẹ̀ ọ̀kẹ́ náà ló sẹ̀ pa nígbà tí ó ti pọ́ńtẹ́rẹ́ǹdì ẹjọ́ tẹ̀lé pọ́ńtẹ́rẹ́ǹdì gan ó kóra àforíjì ọlọ́run ó wá gbàgbé ní ṣèlú àjáde náà àwọn ẹni tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sírò tó ti pé òun ló so kò ká kú wọn Eh, wọ́n wọ bí kéde wọ́n rán twenty four thousand. tóun ní ọba pààyàn tó fi dé bẹ́ẹ̀ ni òun ti bẹ́ẹ̀ dẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, ní kéfì bí kò tẹ́tẹ́ fẹ́ pè é lọ́dà rẹ̀ lásán ní ká pè é ní kò tí. nípa bẹ́ẹ̀ kéfì kí hadith yẹn ó wájú kúrò pé ká bá pààyàn káàkiri ìgbà báwo ni ìjọba ọba ti tóbi tó àti kíkà rẹ̀ ti tóbi tó pé ẹ̀ṣẹ̀ tí yẹn máa ń wò fún bóòlù ẹ̀ṣẹ̀ yìí ṣe wá tó yìí nígbà tí ọ̀sẹ̀ gan bẹ́ẹ̀ àforíjì ọlọ́run àánú ọlọ́run ọlọ́run ṣe lè pe ìṣòro ìdè ọwọ́ wa rẹ̀. nínú ìbéèrè tó wà fi báyìí wọ́n lè wá rí bàbá rẹ̀ bàbá ìyá ọ̀pọ̀ ọmọ rẹ̀ ṣé ó jogún ọmọ rẹ̀ ṣé ó kẹ́kẹ́ ò lè fi jogún kéèyàn pààyàn kéèyàn bá ti pààyàn oníjogún ọ̀rọ̀ pa àtẹ̀lé pa bàbá di ni na ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ di ẹrú mi bákan náà onídàá rẹ kéèyàn jẹrú kéèyàn bá jẹrú bàbá àjọmọkùnrin ọ̀kan tó náà fi sáyé lọ yẹ ó sì di gbogbo òkú sèfì onígbà di ẹrú ẹ̀ ń sìn ẹ̀ sí yàtọ̀ ilé rẹ̀ lọ́dọ̀ bíbáyìí. ẹ̀sìn yàtọ̀ ẹ ọmọ rẹ̀ kẹ́ ó di dìgbàgbọ́ ọ àdìlà káyìí ni àbọ̀mọ rẹ̀ kẹ́ ti di kèfèrí ẹ bẹ́ẹ̀ pé lọ́wọ́ ẹ̀ mọ́ ọfẹ́ gba sábà díẹ̀ wà sáyé irúfẹ́ ẹni bí òdìdógó ẹ̀rọ kan wà sọ̀rọ̀ àyè sí i pé mùsùlùmí òdìdógó kèfèrí tó ti ápùsí èmi ní òdìdógó òdìdógó kèfèrí. nínú ìbéèrè tuntun àbíbá wọ́n ní àdéhìí láàyè sí sáré kí ni ẹ̀yẹ fi ọ̀wọ́ fún mi. aṣẹ́wó ni màá sasẹ́wó nígbà tí ó ti sẹ̀ lọ nígbà tó wà lára rẹ̀ ah, àwọn kọ́ lẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ gbà pé hadith yìí inú adìẹ ọ̀sán ló gbọ́dọ̀ wà inú àtìlá tó ti fáwọn afáwọn sọ wípé àwọn àti hadith yẹn rẹ̀ á sì máa kà àdìyẹ ọ̀rọ̀ sọ ẹ kọ́kọ́ gbà yẹn rẹ ẹ gbà bẹ́ẹ̀ ẹ má yí lọ́rùn káàkiri rẹ wá adìyẹ. tù ohun tún ní bí àwọn wa ní pé ìmọ̀ yẹn tí ó wà nù àkìdá wa pépé ìwọ ọba lẹ́ẹ̀ma adékítà sílẹ̀ rẹ̀ ọmọ tọ́lá àwọn àfa àlùsùn tí wọ́n dúró déédéé lórí ìlànà tá sọ̀tọ́lá fún wa wọ́n dúró lórí ẹ̀fẹ́ hadithi ilé wa nù hadithi tó ti pé a máa kà á kà rẹ̀ àwa ní bálágà lórí ẹ̀ tá a fà tó kó yọ lágbára níbi pé láyé ṣe sáni ní ilẹ̀ yẹn ṣe wọ̀wọ̀ fún mi lọ́ba gbélé nígbà tó wọ́n káàkiri. ìdájá ti pé aṣẹ́wó yìí kèfèrí ni ilẹ̀ láti fa kèfèrí ẹ̀rọ máa sún mẹ́ta. àlejò débẹ̀ gbọ̀ngàn ti yẹn ti a máa sọ súnmọ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ wà ló àlejò àkídà láti máa gbà yín pé ìtumọ̀ rẹ̀ ni pé kí má ní ọkọ̀ lára ẹgbẹ́ rẹ̀ ló ti padà ọba ti pa àṣẹwó yìí ló ti dúkùn lórí ọ̀rọ̀ bá nìyẹn sí i ṣùgbọ́n ìtọ́ jẹ́ bẹ̀rẹ̀ kò lè ká gbà pé máa wà ní ìsìta lọ́dọ̀ sí ọwọ́ àti àkìlá àtúntò àti ọ̀sẹ̀ òṣèlú káàbà kà àṣìlá ìlọ́rù káàbà ti ju ọpọlọ wa sí i ọ̀rọ̀ jẹ́ sì káàfi ọpọlọ wa ó kéré yẹ káàfi ìṣèlú lágbo àwọn ìṣèlú tó lọ wà lọ. Ẹni tí ó gbé awakọ̀ tó gbé ọkọ̀ ọkọ̀ yìí ló ń tẹ̀ ìgbà ìgbà ìgbà ọwọ́ ìgbà ìgbà apayẹri apayẹri apayẹri gbogbo ẹ̀rí ọ̀dá lọ́sọ̀gbọ́n ó kẹ̀lẹ́ ti gbé kiri jáde ní òwú bẹ́ẹ̀ náà pa ẹ̀rọ òwú tí ń gbóni lọ yìí. ẹ̀rọ ìgbàgbà bí o bíríkì ogún ní àti ojú bòde. rọ̀bà ni ẹ̀sìn ó ń lò kí ẹ̀sìn lórí rẹ̀ níbi wọ́n ti lò dájọ́ sí. nínú ìbéèrè tó ń ti wáyé òun ni pé ẹni tó fẹ́ dáàbò múra rẹ̀ wá débọ̀ ká wọ́n lé tó dẹ̀ bá yára pa kọ́ ẹ ó tọ̀ kú ṣègbè tó pa ó dẹ̀ yàn gbọ́dọ̀ rí sí aláṣẹ mi o. tọ́lá yìí pẹ́ nìyẹn lọ́pàá yẹn sí wàhálà ìyẹn kúkú jẹ̀lé ọ̀rọ̀ máa rí ẹ díẹ̀ ṣùgbọ́n kéèyàn rí pẹ́ nìyẹn gbèrò àti ṣìkẹ́ tó tọ̀ wọ́n fẹ́ yí ìbọn báyìí ìyẹn sì ti kọ́ ìṣàpàdó òkú ìpamọ́ yìí ó ti kúrú. lẹ́nu ti tú dé nìyẹn ìbọn bá jábọ́ ó gbé kan kó ti ọba tẹ̀ sí lára káwọn ààrẹ ti kẹ́kẹ́ wọ́n ní oúnjẹ òkú wọ́n bàgbé wáyé wọ́n kó oúnjẹ òkú máa wọ́ ọ̀gbẹ́ ẹ rẹ̀ wọ́n lọ́wọ́ ni òun lè jẹ́ òun fẹ́ ẹ̀ àbọ̀ jẹ́ ẹ̀ tí sí mẹ́rin lè jù àbò òkújàmà láti jọ́ni ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́ bá ń gbọ́ bẹ́ẹ̀ kẹ̀ kádẹ́ yọ bá ń gbé gbogbo ẹ̀ torí bẹ́ẹ̀ ká sàkíyèsí abala yẹn. ẹ wúlò ní sọ bí o sì jẹ bọ tó ìyẹn ò ní jẹ́ kí yẹn yẹn lọ̀rọ̀ kí yẹn jí sẹ́ẹ̀mì lọ́ba ọ̀dọ̀ tó bí yẹn bá bẹ̀rẹ̀ sí ká fọ́ ọbẹ̀ yẹn sì ká òbí yẹn sì jù èyí ò ní lọ́ọ̀ọ́ láti ká àbọ̀tí torí kì í sẹ́bọ̀ wọ́n sáré kí yẹn lọ́ọ̀ọ́ ṣùgbọ́n bàbá ti rúbì ẹ̀sìn tó ti kàn fún wa nípa nkẹyẹ kí la fẹ́ máa dára láàbù bọ́lọ̀ bá rìn ẹbí ẹ̀sìn dáadáa bí ó lè fẹ́ fi tù wọ́n lójú tó pé bá rìn ẹbí rẹ̀ bákan náà wọ́n tó bá pé nínú béèrè mi ló tún wáyé wọ́n ní ẹni tó ló wọ ọ̀sẹ̀ sí mọ́ ṣíṣe rẹ̀ àwọn apá tí kìí ṣe ìjẹ́lé gbá bẹ́ẹ̀ ni kìí ṣe ìjẹ́lé gbá nítorí pé ẹ̀sìn ògbòlè ọgbọ̀lẹ̀ yẹn ó sì pọ́ sínú pẹ̀líkẹ́ni ẹ̀wọ̀n fún gbàdá àwùjọ tí wàá rí bẹ́ẹ̀ nísìn ọmọ ọlọ́mọ tẹ fún owó rẹ́díwè kò ní sí bí pàtó wà ní ẹ̀jẹ̀ wà tó fi sọ pé pé change. kí ló fà á? nígbà wo ṣe pé àkọ́dí ìyá rẹ̀ tóun náà dé pàṣúnjẹ lọ́dọ́lọ́wọ́ chéjì ìkúkú gba yìí lọ kò sí wàhálà kan. ó lè yí tó súnmọ́ ní bá padà rẹ lómi ìtọ́wọ́ àdéhùn fún àwọn kìnìyàn kí múra àti kọ̀wá ìkí tó ń jẹ́ oúnjẹ. ṣùgbọ́n nítorí àti dìbẹ́ mo ti chéjì mo ti chéjì ọ̀rọ̀ yẹn bá tẹnu òṣìṣẹ́ ọlọ́run ọba jáde sọ́mọ́ ọmọ àtàlá ilé bọ́ọ̀n bá ti dàgbà bí ìnáwó ẹni wọn bí ti pààrọ̀ ẹtì rẹ̀ bí wọ́n bá ti lò bí ẹtì kan ẹ̀ padà lò so á sí àwọn èèyàn lọ́wọ́ níbi ìpè kálukú ọmọ àti gbogbo change táwọn yẹn bá sì ti change ni wọ́n change ni àwùjọ change sórí burúkú sọ̀rọ̀ àwọn tí wọ́n lẹ́sìn kílẹ̀ rẹ̀ ti kí wọ́n fi láwùjọ wọ́n kó wàhálà bá wa ni tó jésù lóbi láti fún àwọn aláṣẹ ni wọ́n palẹ̀ wọn wọ́n kò lẹ̀ kìí ṣe ìjọ ní bára nínú bẹ́ẹ̀ lè tọ́wọ́ ayé òun ló sára fi ìgbé náà arínú àwọn olùkọ́ wa tí wọ́n bá ń sọ ìyàlú alájà rẹ̀ àwọn alọ́ sára àbí ọ̀fà rẹ̀ ọkọ̀ sílẹ̀ wọ́n lọ́rùn àìlẹ́kọ̀ọ́ tí ẹ bá sọ̀rọ̀ aláàbí tó bá lè tún un bẹ̀rẹ̀ tó fi fi kó púpọ̀ tó wọ́n lọ́wọ́ tààlà àlà wà àlà. òun náà là ń sọ èyí yòówù èyí yòówù náà là ń sọ parí náà wọn tòmọ wá tí wọ́n sọ ṣùgbọ́n àrí tí wọ́n sọ wọn ah, ah, lọ́gbẹ́ àti àlè wà lájà ó yẹ kí òun ti já mọ̀rọ̀ ló dé sí ṣùgbọ́n tí ìyẹn bá lè sàlọ̀ àlá tí ó fẹ́ fẹ́ mú ìyẹn kó máa mú lọ torí wọ́n dé ah, àdéhùn àti láìpẹ́ lọ́mọ́ òwú àdéhùn lórí ẹbí pé àbúrò sẹ́nìmù rẹ̀ tó ó sì lọ sí kílé ọlọ́sọ́ àlọ́ aláṣẹ ó sì kàn sí kó ìyẹ̀wò yẹn ti lọ́ba dé sọ̀rọ̀ àwọn olùkọ́ wà ní lórí rẹ̀ ọlọ́sọ́ ara àlọ́ wà. ọlọ́sọ́ sáwọn lè. wọ́n ní kọ́ wọ́n máa rú ọwọ́ bá wú àbí ọ̀padà wú ó ṣe pé kò ṣe pé èdè ọjà nígbà tí òkú sẹ́ni tí ó jẹ́ ìfẹ́ lára rẹ̀ tẹ́lẹ̀ kò ní ìdí lọ́sẹ̀ tí kò kó kéèké ilé ẹ̀fẹ́ lẹ́la. Ibi tí wọ́n bẹ ti gbọ́ ààyò ìtẹ́lẹ̀ lè yẹ ti rẹ̀ ìtẹ́ àdìgẹ́ ṣé hero ni wọ́n gbélé ọlọ́run náà ni wọ́n la yóò fi lè kó sa irú àìsàn àdá òpèjẹ́ òní jèrè láì yóò lọ lè wa lọ́kọ́ má ti bẹ́ẹ̀ káde wàá gbà wípé nínú ìdájọ́ sẹ́kẹ̀ kó fún àìdígbàgbọ́ bí o sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.